أمته من أسباب الملكات وبين لها طريق النجاة صلى الله عليه وعلى آله وأصحابه الذين كانوا يخافون من ذنوبهم أشد مما يخافون عدوهم وسلم تسليما كثيرا اتقوا الله أيها الناس وهذا روح عقابه فإن عقابه أليم ولا تغتروا ولا تغتروا بسعة حلمه فإنه يمهل ولا يهمل adúpẹ́ fún ọlọ́run atọ̀rọ̀ àlékún kí a ti dé fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam adúpẹ́ fún ọlọ́run ọba wa tí máa fi ìnira kan ẹrú ẹ̀ nítorí kí wọ́n lè bá jáwọ́ níbi pálapàla àtàwọn ọ̀wà eré ọba ọ̀kan ṣoṣo ọba tí ò lórogún ọba tí kò ní orogún tí ò ní ẹgbẹ̀ra tó sì tó fẹ̀yìntì ní abala kejì mo ń jẹ́rìí sí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run bá wa náà ní òjíṣẹ́ rẹ̀ sí ni òjíṣẹ́ ọlọ́run sallallahu wasallam ó kí gbogbo àlùmọ́ rẹ̀ nílọ̀ ó fà létí ó ní gbogbo ohun tó lè fa ìparun ẹ fún un lẹ́yìn ìgbà náà ó ní tẹ́ bá rin ọ̀nà báyìí báyìí kọ́ nàjà eléyìí déédéé orúkọ tá a pè ìjókòó yìí ilé sátú nàjàsí àdá àwọn ìyá ìjókòó ìpẹrẹ ní sójú ọ̀nà ọ̀la torí ká nàbí sallallahu alaihi wasallam bayyana li ummatihi tariqan najat ọ̀nà ọ̀la ọ̀nà ọ̀la ànábì sallallahu alaihi wasallam ó sàlàyé fún gbogbo àlùmọ̀ rẹ̀ ọlọ́nkọ́ bá sàlékún kí àtìjẹ fún àtàrà alẹ́ ànábì sallallahu alaihi wasallam àtàwọn àfáàbò rẹ̀ àwọn sàhábà alladhina kanu yakhafuna min dhunubihim ẹ̀rú àtìsí àti pálapàla máa bà wọ́n wọ́n yìí fẹ́ hùwà yìí rí wọ́n máa bẹ̀rù bẹ́ẹ̀ wọ́n máa sá fún àṣàgà mímọ́ yakhafuna àdúwà bí wọ́n ti ń sáfọ́ta ọmọ èèyàn táàrí pẹ̀lú kòrókòrò jùlọ ẹ̀yọ́mọ̀ ìyá mi lẹ́sìn Islam ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹjẹ́ àti ẹ̀mọ́ gbìyànjú gbogbo bá ti bọ́ àdúbà ti fa fún tó lè fàyà ọlọ́run torí pé ọlọ́run ọba le ọlọ́run mọ́sọ̀ wá lẹ́nu ìyà ká sì mọ́ gbàtànjẹ pẹ̀lú pé ọlọ́run ọba kì í tètè dájọ́ sùúrù ọlọ́run ló pọ̀ tó bẹ̀ eléyìí tá a fi ń tara wá yìí millions àwọn ẹ̀dọ́ ọlọ́run ti gbàtànjẹ́ rẹ̀ millions billions ẹ̀dọ́ ọlọ́run ti gbàtànjẹ́ rẹ̀ ìtànjẹ́ gíní ìtànjẹ́ kọ́lọ́run ètòtè ìdájọ́ tó bá ti kọ́lọ́run máa tètè ìdájọ́ ni wọn ò ní ṣe wá àti ẹ̀jìnà sí pálapàla àti tó lè fàbínú ọlọ́run wọn ò ní ṣe wá àti ẹ̀kọ́ pọ̀lọpọ̀ mọ́ kódà àwọn gan ni wọ́n máa ń ra wọn létí yálà wọn wà lójú ọ̀nà yìí àbí wọn sí lójú ọ̀nà yìí ìyẹn ni a fi kọ́ ẹjọ́ wọ̀ látàkùtà tán àtẹ́sẹ́ ìlú ọlọ́run ọba alámọ̀tán alárìtán alágbọ̀tán tí rí gbogbo ń dá ń ṣe ń dá ń sọ lọ́nà tó jẹ́ pé kò bàbá tọ́lọ́run mu tó sì fi sùúrù kò yẹ ká gbàtànjẹ pẹ̀lú yẹn o kí ló fọ́tà àfi ní gbàtànjẹ fàyè náà yóò mú ìlú yóò mú ìlú wàhálà yóò mú ìlú ó máa ń dẹni lẹ́kẹ̀ẹ́ ní kété kó gbàgbé wa'lamu annakum tusabuna bi dhunubikum a sì fẹ́ ká mọ̀ dájú kí n tó tẹ̀síwájú ká mọ̀ gbàgbé pé kí wọ́n ti kéde àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa tò ní àti sáńdì òun ni pé Islam ni Islam ìgbàfà kọ́lọ̀ ìjùpá jùlẹ̀ kọ́lọ̀ tí ó bá gbàgbọ́ ìpínlẹ̀ jẹ́ Islam àti ìdẹ̀yìn kọ́ gbogbo nǹkan ní ìtọ́wẹ́ àtàkọ́lọ̀ òun nìkan ló lè fún wa ní kọ̀kànbalẹ̀ ayé kìí sọ orílẹ̀-èdè wa nìkan láti lè lò gbèsè ayé rọrùn ìgbésí ayé àlàáfíà ìgbésí ayé tó ní pátá lè kéénú torí pé ńgbà tá ibi tá a bá bá ìdá lẹ́kọ̀ọ́ ìdè tọjọ́ fi lọ yóò púrúfù tọ́pìkì tá à ń sọ̀rọ̀ yìí pẹ̀lú àyà pẹ̀lú àdìsí èyí táwọn ọ̀sìn jẹ́rìí rẹ̀ wà láàmù alákùn fi náà mọ̀ tuntun ọdún náà lílo náà bìkùn ẹ̀sẹ̀ ní jára ọmọ ni wá o káàdì mú dáadáa wà tùdí àzọ́ náà bí àmọ́ ẹ̀lẹ́kùn kásìmọ̀ pé tẹ́tà ń ṣe ọlọ́run bá ń san wálé san يقول الحق تبارك وتعالى وما أصابكم من مصيبة سورة الشورى آية أعوذ بالله من الشيطان الرجيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير الله بني وما أصابكم من مصيبة يبقى tẹ̀wọ̀n tún mùsíbà mọ́. Yorùbá ti gbọ́ yẹn yé, ìrọ́sí wọnú èrè gbogbo mùsùlùmí tó bá bá yín fábí ìmọ̀ kásà bá àìdí fún ọwọ́ yín lẹ́bí fa ọwọ́ yín lẹ́bí fa ó túnà tọ́lọ̀ bá máa gbẹ̀sán ẹwà wo tọ́lọ̀ ń sọ níparí nínú ọ̀rọ̀ tó tẹ̀lé gbólóyìn tó fi jẹ́ àánú fẹ́mi àtẹ̀yìn wàyà ń àǹkẹ̀kì ó pọ̀ nínú tọ́lọ̀ ń gbẹ̀sán ẹ̀ tí bá ń gba gbogbo ẹ̀san pé ó sèyí kò da ìyá rẹ̀ ní

láti gbàtáyé ti jáyé dòní náà ọlá ń bọ́ lọ́wọ́ ẹni tí ọlọ́lá tó lágbára tó sì sagbára lò tóun gan ọmọ págbára lè kọ́ àbùgbà tọ́lọ́ngbà kamsalaba lè ní ìrìnà àìmọye kẹtọ́lọ́ ti gbà mo máa ń kọ̀rẹ́tì àwọn èèyàn àìgbọ́lọ́mùbá ní jẹ́ta ní tí máa jẹ́rẹ̀ẹ́jọ́ kú sí ń bẹ lọ́wọ́ mi ẹ má kó bá mi ní tí ó jẹ́rẹ̀ẹ́jọ́ kú ọlọ́run lè parí gbogbo ẹ̀ nínú ọdún táwa tí ò ní sí gàkan wájú ẹ̀ mọ́ a ní tó ń jẹ́rẹ̀ẹ́jọ́ kú òun ti ní ilẹ̀ bọ́ bá rántí sẹ́nìkan ló kó fún ọ tí bá ń bẹ́ ńlẹ̀ lóòótọ́ ó yẹ kó rántí ẹ̀ tó kó fún ó yẹ kó mọ̀ fẹ́ nìyẹn lè gbà bóyá láyà àkókò nà kí èèyàn tó ń gan ọgbà kọ̀ọ̀rùn nígbà ètò ẹ̀ náà tó sọ wípé kí ni iná èmi ni mo mà sẹ́ǹkẹ́ yóò bá sọ bẹ́ẹ̀ bí kọ̀ọ̀rùn ti sọ ọjọ́ sí subhanallah ń sọ bẹ́ẹ̀ lónìí apá kan èmi ni mo mọ̀ bí mo ṣe ṣe kí ni bí mo ṣe kó jọ irú gbólóhùn yẹn gan ló bọ́ lẹ́nu kọ̀rọ̀kọ̀rọ̀ tọ́lọ̀ ń tẹ̀lé torí ẹ̀ ní ti máa ń jọ wọ́n lójú lóbi pé ńbọlé lè fẹ́ gbà sàn án bó ló fẹ́ gbà lọ tọ́lọ̀ ń bá fún yàn ní gbogbo ayé yìí pátápátá kèsì nàìjíríà nìkan tó jẹ́ tiẹ̀ àti tí ń bẹ lágbèrè méjì àti tí ń bẹ nù ilẹ̀ àtórí ilẹ̀ tó bá lè mọ̀ ìpọ́lọ́run ló fóun yóò mọ̀ bọ́lọ́run lè gbà kamhalat min nìkìmà àìmọye kámù kàbàríyà ní gbogbo eléyìí àìmọye àìmọye ìyà ọlọ́run ló ti ṣẹlẹ̀ rí bí sábàbí dùnúbì wal ma'asi agbọ́dọ̀ gbọ́ yé bẹ̀yẹn yàtọ̀ sáwọn oníròyìn tó jìnà sọ́lọ̀ tí wọ́n ní mọ̀ bisababi dunubi wal ma'asi ìyà ṣẹlẹ̀ ìdààmú ṣẹlẹ̀ ìfòòró ṣẹlẹ̀ lórílẹ̀ ayé yìí bóyá lápapọ̀ àbí lọ́dún kọ̀ọ̀kan tó yẹ pé ẹ̀ṣẹ̀ ló fà ọlọ́run ló bínú sáfẹ́ fàyọ́ mẹ́rin it's not natural àdéhùn ti máa wí tó ṣe fọ́ ọlọ́run ọba ló bínú àìmọye irú ẹ̀ bẹ́ẹ̀ lẹ́kàbí àná nínú sóra al-Anfal àyà fifty three bẹ́ẹ̀ lẹ́kàbí àná لم يك مغيرا مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم آية بسكري سورة كجو ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قوم لم يك مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم ọlọ́run ní òun máa ń yí ìkẹ́ padà sí ìnira òun máa ń gba ìkẹ́ kó omi tó bá wà pẹ̀lú sábàbí pẹ́gẹ́ni nígbà tí àwọn èèyàn bá ti padà kí wọ́n hùwà ẹ̀ńtò fẹ́ ìkẹ́ tí mo ṣe fún wọn náà hátà ìbá yòrò má bí àkúsí òun sì ń jẹ́ tìkẹ́ ọmọ gbébi tó ń bá fìkẹ́ sí lórí ọ̀rọ̀ táwọn tí òun fún bá nífẹ̀ẹ́ yẹn bá ti bù kátà ẹ̀ torí dáadáa àwọn ọmọ fún wọn kẹ̀ torí torí àdíkójá dánwò ó lè yẹ torí dáadáa wọn tó fi sanwó lẹ́sàn àdíkójá pé mo fi dán wọn wò báyà wọn tara ẹ̀ mọ̀ mí nígbà tí wọn bá hùwà ní tí òun fẹ́ ìkẹyẹ̀ mọ́ èmi a máa gbà á wàhánà bá ọ̀sán ní ìrìn àlè alágbọ̀nsán alámọ̀sán lọ́nà ọ̀kẹ́ náà bá aláwọ̀ ìbáàdàhù ayin àtàlẹ̀ rọ́bì máa hálà lẹ́wẹ́rì yìí mínà ní òkú báàdì ọlọ́run tó wá ti àtàkìrìsì ká máa wo ká máa wòye sí gbogbo àwọn tọ́lọ́run ti fi tọ́lọ́run sọ̀ka ìyà kalẹ̀ lé lórí nígbà tó ti ṣáájú ní tẹ̀mí ayé lèyẹ̀kọ́ wí mú àǹfọ̀sà hàn káwà lè gbá lè gbó tọ́ wà yóò tọ́ hìn hó ọ̀tọ̀ àrùn ká lè parapẹra wa sọ́ọ̀kì èsì tá a bá ti ṣàṣìṣe bí bẹ́ẹ̀ kọ́ fa iná ń sàyà nílò bí i mítìlá mọ́ ṣẹ́yìndú wà sọ́mì ìrúnmínú kò bá ti bẹ́ẹ̀rì yìí ìyà tó ṣẹlẹ̀ sáwọn èèyàn kan yóò padà sórí àwọn ẹlòmíì tí ó wòye títà àwọn tó ti lọ nínú sóràtìlà ní àrùn sórà kẹfà áyà kẹfà náà bákan náà يقول تبارك وتعالى ألم يروا كما لكنا من قبله من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ألم يروا كم أهلكنا من قبلهم مكناهم في الأرض ما لم نمكن لكم مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وأرسلنا السماء عليهم مدرارا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين كل ló يوم èèyàn wòye sí àwọn tá a parun ṣáájú wọn torí pé ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run la fi ń sè ló fà tàbí máa ń mú ẹ̀rí wánú ọ̀rọ̀ ọlọ́run ilé yóò máa wúlò direct fún gbogbo tó bá yẹ pé ń fi ọ̀rọ̀ náà bá sí náà ilé à lè rìnlẹ̀ wípé nǹkan tá a fẹ́ kọ́kọ́ máa dì nínú àwọn ọ̀rọ̀ yìí ni pé béèyàn bá sin lọ́hùn ọkàn ò lè balẹ̀ torípọ́ lọ́hùn sọ pé tí wọn bá sìn mí tí wọn bá wú sí mi tí wọn dapá máa máa da ìdínà sáyé níbi ọ̀rọ̀ ọlọ́run náà láti ti ń bọ̀ àti ìbọ̀tí lè dáàbí síra wa o ìtàṣì bí síra wa ibi àìkọ́ lọ́n fún ló ti bẹ̀rẹ̀ lọ́gbẹ́tì yẹn bá kọ́ lọ́n ọba fún yóò gbọ́ sọ́lọ̀ lẹ́nu pé iṣẹ́ ọbẹ̀ bíi téèyàn má fi ṣe ìka ló fẹ́ẹ́ ṣe fún yẹn téèyàn bá ti kọ́ sọ́lọ́run láwùjọ ọlọ́run náà ò mọ̀ bínú kódà tó ń bá ti kẹ́yìn ò mọ̀ gbà oríṣiríṣi ọ̀nà ni mọ̀ gbà wá èyí tí táwọn èèyàn wòye sí àwọn tàà parun sáájú wọn wọ́n gbádùn jù yí lọ ẹ̀yìn tó ní akẹ́ wọn púpọ̀ lórí ilẹ̀ máa láwọn náà kì lápò inú fọ̀kànbalẹ̀ táà fún yí lónìí a fún wọn níjọ́ náà lọ́hùn ìdìrọ̀ ọ̀rọ̀ ìtumọ̀ wípé òjò ń rọ̀ dáadáa ní gbogbo àjọ́fẹ́ àti rọ̀jò tí ó ní wọ́n láà fún wọn tójú ọba sì ti ń rọ̀ àpẹẹrẹ ìfẹ́ ọlọ́run ni ọ̀ lóògbà tọ́lọ́run ọba ti jẹ́ kí ọjọ́jọ́ parun tóyé ọ̀sán ìfọ́lọ́run ọjọ́ parun rí tómi bọ́ọ̀lẹ̀ ìsánmọ̀ tó sì sẹyọ ńlẹ̀ nígbà tó dé séjì pé ilẹ̀ ò gbá mọ́ ọwọ́ bẹ̀rẹ̀ sí jáde sórí ilẹ̀ tí tẹ́nìkan kan ò fi là òjò náà sáà nìyí ọlọ́run tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ fóun fòjò sèké wà sánà sànà àléhìn ìjọrọ̀ rọ̀ à ń jẹ́ kójò rọ̀. rọ̀ gbogbo tí àwùjọ ọlọ́rọ̀ ni wọ́n láyé tí wọ́n bá mọ̀ lò sọ yìí àwa ní lórílẹ̀-èdè wa yìí àmọ́ lò torí kò sí bẹ̀rù ọ̀nà òjò ń rọ̀ omi ti wà nílẹ̀ abẹ́rẹ́ bí ìjọba wa ṣe burú tó yìí tí ẹ bá ṣe pọ́jù ń rọ̀ omi ti wà nílẹ̀ ni a ní pariwo ìjọba àìsàn àìfáàtì kódà bọ́lá làánà sí ìjọba mọ́ mùsíbà tó bá wà làbá máa rán làbá máa retí ọjọ́ tá a kó là yìí èèyàn mélòó ní omi omi ìjọba nínú wọn ara kan sí mílíọ̀n èèyàn sí bẹ́ẹ̀ nàìjíríà èèyàn mélòó ní omi omi ìjọba ṣe bí ńgbà tó yorùbá sí ẹ̀rọ anítọ́rọ́kọ́bọ̀ kan yẹ̀ wá gbẹ àwa wọn ni kànga ṣe bí ilé tó bá dáa lónìí wọn ni àkànga wà ńbẹ ilé yẹn dífẹ̀n kànga wà ńbẹ ilé yẹn dífẹ̀n olómi olómi ẹ̀ máa náà sì lé tó ní bọ́ọ̀hù bọ́ọ̀hù yẹn kànga náà ni o tí ìjọba ló báwọn èèyàn gbé wọ́n nílé èèyàn dísẹ̀ kódà wọ́n ní bọ́ọ̀rù omi ń rọ̀ lókè ọlọ́tún máa ń fẹ́kù sínú ilẹ̀ tí ò bá sí ìhánàlá à ń gbọ́ nínú prince wa àwọn even neighboring country láti ọ̀kan táwọn èèyàn tí mọ̀lú wọ́n tẹ́ ń sọ kí mọ̀lú òótọ́ wà láhìrà rí gbogbo ọdún prince wa prince wa nínú ìròyìn orílẹ̀-èdè wa ń bèèrè tí wọ́n ń sọ ní nàìjíríà ló ti tẹ̀lẹ̀ mélòó ló jẹ́rìí sí nàìjíríà tó ìgbà tí ìtọ́ bọ́ níbi màálù ẹni tí ò bá rí nǹkan gbé ó sì ń gbẹ́ ní sùn níbi tó ń gbẹ́ lágbára dé sàn pẹ́kẹ́ ìwọ̀n rẹ̀ tí ọjọ́ kú ló ọdún tí ó sàn lábẹ́ yìí ẹ̀hẹ́n. fa'ahlaknahum bi dhunubihim. bí kẹ́yìn ẹ̀ṣẹ̀ wọn ṣe sábà bí bá a ṣe pa wọ́n run ẹ̀ṣẹ̀ wọn ó jẹ́ apá wọ́n run náà. wà á ń ṣàkínà ǹdọ́bí mọ́rùnmá àkọ́rí. lẹ́yìn ìgbà tá a pa wọ́n àwa gbá àwọn ẹ̀dá mi dìde ó túmọ̀ sí pé ọlọ́run ẹni méjì pátápátá ni. sora namli fifty seven kọ́yìn ayà fifty two ọlọ́run ti sọ fún wa pé fàtílíkà bò yóò tò fún kọ̀wé yátàmbìmọ̀ bọ́là nù فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون فتلك بيوتهم ilé àwọn olùkọ́tọ̀ ọlọ́run fáwíyà ọlọ́run ni mo sọ́dá horo bímá ọlọ́run bímọ̀ ọ̀dọ́làmù kìí ṣe nature kìí ṣe kókàn wá bẹ́ẹ̀ o bímọ̀ ọ̀dọ́làmù torí pé wọ́n pọ̀tọ́ lọ́n Inna fi dhalika la ayatan li qawmin ya'lamun. Inna fi dhalika la ayatan li qawmin ya'lamun. Ẹni tí ó bá mọ̀ àmọ̀dájú ní ó gbọ́lé iye. Àwọn oníròrí ní ìkún ayé ò ní wọn ò ní látara ẹ̀. Ayyuhal muslimun, إن عقوبات الذنوب تتنوع فقد تكون عامة للمجتمعات فتهلك العبادة كما حل بالأمم الكافرة من قوم نوح ومن بعدهم من الخروج ìyà ọlọ́run ọba ń gbà mí oríṣiríṣi ọ̀nà nínú ọgbà wa àkéjì tá ń gbára wa sí àtìtàǹjì tá ń ṣe fúnra wa ọlọ́run sábà bí bá àtẹ̀lé jí ọlọ́run láyé àtàlùkìyà àmà ìgbà míì ọlọ́run máa ń jẹ́yìn ní àpapọ̀ ló dààmú odidi ìlú odidi orílẹ̀-èdè ó lè ṣẹlẹ̀ sí ìjọ náà àtàwọn míì wọ́n kọ̀ tàkóònù kọ́ọ̀sọ̀ lẹ́kọ̀ọ́bí ìlà àwọn bí kọ̀bí ìlà ó sì lè jẹ́ pé ìran kan lọ́lọ́run ó dà láàmú lórílẹ̀-èdè kan náà àbí ẹ̀yà kan ọlọ́run dẹ̀dà mí síbẹ̀ torí àmì sọlọ́run kọ́lá ó ní ìdásọ̀ ní ìdúgbì sọ òun lè balẹ̀ tí ẹ bá gbọ́ pé àìsàn àjàkálẹ̀ ó wọ ìlú kan ẹ má lọ́bẹ̀ o ẹ má lọ́bẹ̀ láti lọ kó wálé tó bá ìṣẹ̀lẹ̀ mi tẹ́yìn wà ẹ má jáde. láàbìrí pamọ́lẹ̀ kó tó débi kan kó tó di pé yóò di tọrọ kan kálẹ̀ ẹ̀rí pé láyé náà nísìnyí láì tẹ̀sí gbọ́rọ̀ àjàkálẹ̀ àrùn kan ń pé ẹ lọ sí kìnnì kan tẹ̀ kìnnì kan tẹ̀ kìnnì kan tẹ̀ tẹ̀ tó lè wọ̀ ló bí ò lè wọ̀ àrùn gan ò sí ìfojú hàn o tó bá fojú hàn kọ ó mọ̀ pé ara ọ̀nà tọ́lọ̀ mọ́ bá tí mọ́ sáà fi dààmú ẹ̀rú ẹ̀ nìyí ó sì lè ṣẹlẹ̀ ìdààmú sì lè ṣẹlẹ̀ sẹ́yìn àkàpẹ́rẹ́ láàrin gbogbo èèyàn tí wọn ò sì lérí ìkàkàn ṣe ti tọ́lú pọ́lọ́wọ́n bá ní bínú olówó ò lè náwó sí onípò ò lè fi kò yanjú ẹ̀ aláàánú kan ò lè dìde gbogbo ẹgbẹ́ má bínú mọ̀ jásùpà mọ́ni títí tọ́lọ́wọ́n bèèrè sòrò pẹ̀lú ń tàn oríṣiríṣi ọ̀nà níbi tí náà àti ìdàmú ọlọ́mọ ń gbà tẹ̀lé tàbí wá pàrún bẹ̀rẹ̀ wípé iṣẹ́ ọmọ èèyàn ní ìfà lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú àwọn ọ̀kan tí máa tẹ̀lé àti láti ìmúdà mìíràn ìmì títí ilẹ̀ ẹwọ bá ti ń bọ̀ káàkiri gbogbo àgbà ńlá ayé ìmì títí ilẹ̀ torí ẹ̀ nínú tó lè sọ ọmọ kátó lè gbàgbọ́ ilé ilé ìlọ́lọ́run tó sọ sóra ìmì títí hectic súrátù zálízálà súra ìmìtìtì ilẹ̀ tọ́lọ̀ ní tó bá dìgbà náà táyọ̀ parẹ́ ìzáàzù lè zélà tìlà arúdí arúdú zélìzálà ìzáàzù zílá tìlà arúdú zélìzálà bá mì gbogbo ẹ̀ Ilẹ̀ ń taari àwọn nǹkan òbítíbitì ní lálálálá bí kí wọ́n títà. Wọ́kọ́lá lè ìrìnsánú máa lára. Kò ní yí ẹ̀dá ọmọ èèyàn máa ń sọ pé kí èwo ló dé báyìí rú àdáwò wò ní. Yàwùlá ibi tó ṣàdìbò àgbàrá. Lọ́jọ́ náà, gbogbo ń tọ́lọ́wọ́n bá fi pamọ́ sínú nínú òró yóò ti títà.

bí a na rọ́bà ká ó hà láhà bá ló kọ́lá máa ṣe bẹ́ẹ̀ náà. ìní ọba yóò wá pín àwọn èèyàn sórí fìrísì àwọn èèyàn sí ẹlẹ́yẹlẹ́ àṣìṣàkà irú tẹ́tẹ́ ní kọ̀ọ̀kan bá ṣe irú ọ̀nà ọ̀bẹ̀ ní ó gbà lọ ìyẹ́rọ àmàlàhùn ọlọ́run tó fi ọtún فمن يعمل مثقال ذرة خيرا يره ọlọ́run kó fún wa ní tẹ́ẹ̀rí sí kó sì rọrùn fún wa ọlọ́run gbogbo tẹ́ẹ̀rí sí ومن يعمل مثقال ذرة شرا يره ọlọ́run kó má gbogbo tí yóò rẹ̀ nínú àwọn ọ̀nà ń àwùjọ pẹ̀lú

sóyè ogun báwùjọ ṣe wà yìí gangan fúnra rẹ̀ tẹ́lẹ̀ ogun ni ẹnìkan ní rán mi létí ọ̀rọ̀ kan lánàá ó lé mi náà mo sọ́rí ìgbà tí wọ́n ń sọ wọ́n á jẹ́ tuntun ìlú wọn rántí mọ́ ó ní mo ní téèyàn bá tẹ̀ nílùú tó dáa tí iná tàn tó ní yọ títí ti dáa tọkànbalẹ̀ tí ò sí pé wọ́n fẹ́ gbé mi pa wọ́n fẹ́ jí mi gbé. pé tí bá ṣẹ̀ nínú yẹn tí bá fẹ́ jẹ yíyà kámọ́ wulẹ̀ sẹ́wọ̀n nínú yẹn ka wá lo tọ́jọ́ wá lo bí oṣù mẹ́fà lọ́jọ́ gúnlẹ̀ lẹ́kọ̀ọ́ kẹta ti ti bìkan wọ́n ti ti nàìjíríà tí wọ́n ti lẹ́yìn oṣù mẹ́fà kan wọ́n dá padà sílùú ẹ̀ irun táwọn ọmọ níyà ìtààmà ń tutù náà yóò torí tìtínà inú tìtínà la wà báyìí ká má wà kùn pẹ̀lú gbólóhùn táwọn èèyàn ń pè ogun ogun ogun ká má wà kùn yóò kọjá àfaradà ogun bẹnu tọ́lọ̀ máa fi ṣe tìtínà káwùjọ látara ìfẹ́ fàyàdọ̀nátún túbírìkù lè fọ̀rọ̀wọ́sà wà zùrọ̀ wàláǹfù omi tí máa ń sẹ́yọ tí ó bá oko jẹ́ irrespective of millions or billions of money iye kí ẹ dábàá náà ti yẹ nínú kàkà fún mi ibi tó ọmọ yẹn ti jẹun lèbi ìyẹn wà bẹ̀rẹ̀ kí ló kó ẹnìkan o oko ìjọba omi ọ̀pá rẹ̀ oko company omi oko aládàáni omi pé orí òkọ́ àwọn ẹ̀dá tí ń inú òdùnú wọn àbí tọ́lọ́ ń bà wọn nù nígbàtí ọba ibi ọba mitra nígbà yá ànábì Yúsúf alayhi salam nígbà tó lálà tó ní mọ̀ wẹ́ni tí ó bá mi kú ẹ̀yin tẹ́ máa mọ̀ pa àlákélẹ̀ sí lọ́rọ̀ àṣìlá. àwọn tí ó mọ̀ náà kò yé wọn náà. وما نحن بتأويل الأحلام بعالمين ونعم روى لقائك يوا وقال الذي نجا منهما وادكر بعد أمة ẹnìkan tó hàn tànàbí nínú ìjọ wẹ̀wọ̀n tó fi wá ló ń pààtẹ ìkan lẹ́wọ̀n tó wá ń tọ̀tùmọ̀ aláìfún yín ṣùgbọ́n ẹ jẹ́ kí n lọ kí n bọ̀ ẹ yọ̀ǹda mi kí n lọ ṣètò bí bẹ́ẹ̀ sì lọ́tùmọ̀ aláì. Yusufu ayélujáfíìdì. Yusuf yànnàbí Yusuf alayisalaam wa ìwọ Yusufu ni ọ lẹ́wọ̀n yìí ni ó أفتنا في سبع بقرات ثمان يأكلهن سبع عجاف báwa sọ ìtumọ̀ màálù méje bọ̀kọ̀tọ̀bọ̀kọ̀tọ̀ tí màálù méje míì tó rù ẹ̀hẹ̀ẹ̀hẹ̀ tí sì ń lọ ọ̀kọ̀ọ̀kan náà méje tó sanra wọn tí sì ń lọ wọn mì sàpé ní ńlá ló yẹ kó máa gbé èyí tí ò lára wọn àwọn tí ò lára ni wọ́n ń lọ ní ńlá mì dákùn sọ fún mẹ́fún wa. wàtẹ́lẹ̀ ìsún bùláàkì kògbìn wà rúkọ́rọ́ yá bìtà. tó sọ ìtumọ̀ àwọn ọkà bàbà jéró àgbàdo tó jẹ́ pé wọ́n tiri tiri báyìí yọ ọmọ ta tún wá wọn míì tí wọ́n fi pọ́ọ́lọ́ pọ́ọ́lọ́ pọ́ọ́lọ́ lórí ilẹ̀ kan náà. láàárín àrùjì ìlànà láti làálàhùn yàrá mú. ó ṣàlàyé rẹ̀ kí n lọ bí táwọn èèyàn létí kọ́rọ̀ ilé lójútù. Ọ̀la tẹ sọ̀rọ̀ ẹ̀rún ní lọ sọ fún wọn wípé Fàbá àfọ́tún padà rú bí tòǹbùlì. Ṣé bá ti ábẹ́sì ẹ̀ ẹjọ́ wà níbìkan? Ẹ má sẹ́nu yàmùyàmù. Ìlà kọ́ni ìlànà tàkùlù. ẹran ajẹ́ o ẹ má sọ̀rọ̀ yànmùyàn mú ẹ kójọ síbì kan ni o ẹran ajẹ́ ń jẹ́bàjẹ́ níwọ̀nba. Fúnbà yá sí mi ń tó jẹ́ wípé tó jẹ́ pé kíni. Yá kúlìnà máa láhùn ẹ̀ẹ́gbìn nǹkan ẹ̀ ní rere ẹ̀ o èyí tẹ́ ẹ ti kójọ sílé ilé ẹ̀kàrà sí láti máa jẹ o. ìlà ọ̀yì ìlànà tó sinú. ibi tí mo lọ nìyẹn o ẹ tó fọdún méje ní ìdààmú o ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọba ló ti ọba Egypt ọlọ́dún lálàyé ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ practically bó lẹ́kọ̀ọ́ sọ fún wa yìí torí ojú ọjọ́ torí degree of uh, temperature torí this àti that ló jẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́dún yìí tí wọ́n ní ronú ọlọ́run rárá gbogbo ẹni ọlọ́run yóò mọ̀ kọ́ máa kọ́ tó gba àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ láyé tí ó sì mọ̀ dà padà sọ́dọ̀ ọlọ́run wà fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahid bagbáàdì ní òfìsì ìpẹ̀lẹ̀ eré ní òsì fáwọn èèyàn yẹn tí mọ̀ tó kù ìtúkùtù tí wọ́n ronú kan ọlọ́run rárá tí wọ́n fi kọ̀ǹkúlù tó bá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́dún méjì mọ́ orí kàtọ̀ sí omi sẹ́yọ mílíọ̀n lórílẹ̀-èdè ní ẹ̀kàn gbọ́rọ̀ yìí pé 2 million ti fayé 2 million yóò ti fayé lẹ̀ then ilé tó tó báyìí ó ti wó dànù dúkìá tó tó báyìí ó ti ṣòfò lẹ́yìn ìgbà yẹn ẹ̀ ní rí wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí sílọ̀ wọ́n padà sí wọn ti wà tẹ́lẹ̀ náà ka sọ pé náà sọ fún ọ láti mọ rárá o because wọn sọ fún wọn pé ló fà wọn sọ fún ọlọ́run ìmọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ wípé ọlọ́run máa fi wé ṣàdánwò náà tún tí ó bọ̀kọ jẹ́ yóò pa ìdírun lára rẹ̀ ikú iná ẹlẹ́jọ̀ fọ́rọ́fọ́rọ́ ọlọ́mọdé ń ṣèbínú tàlìtàyè mọ̀lẹ̀ màkùrù náà wà tún kílẹ̀ fìlìbàdọ́ ẹ̀yà wà nùkúùtù kílẹ̀ bá jẹ́ five story yóò bàjẹ́ délẹ̀ gbogbo tó wà lórí ilẹ̀ yóò bàjẹ́ délẹ̀ níjó mi ní bẹ́gà nígbà tọkọ̀ ọkọ̀ ẹ̀kọ́ kan tó gbiná ó tún wá jẹ́ ní hódọ̀ bọ́kọ̀ ti sí tẹ̀lé ra wọn náà ní oṣù gbéná lọ mo sì kọjá ní mo sì kọjá jọ́nà jọ́nà gẹ̀gẹ̀ mo kọjá ní lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn èèyàn ti gbé sí orí orí orí nẹ́ẹ̀sì nígbà tí náà ń dòkòròkò lọ́wọ́ àwọn ọkọ̀ yẹn tó dó lọ kánlẹ̀ làwádé bá wọn ò tí ì kódà wọn ò tí ì kó wọn kó ọkọ̀ lòdì ẹni kankan ò sì mọ̀ kankan tó pé iná jó mẹ́gà ló bá parí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tún ṣẹlẹ̀ ńbòmí ó ṣẹlẹ̀ ńbòmí nígbà míì a máa jó àdúgbò wàhàwárí tó lè mọ̀ rọ́kìrì bàríyà wàlìbàríyà wàlìjàwíyà nígbà míì nìkan ọ̀gùn yóò mọ̀ léraléraléra ọkọ̀ ojú omi ọmọ tẹ̀rẹ̀ ẹ̀sùn pé tọkọ̀ ojú omi bá tẹ̀rì àwọn ọkọ̀ ojú omi nílá nílá ẹ̀wọ̀ yẹn tó tẹ̀rì pẹ̀lú ẹ̀ lẹ́mìí àti dúkìá nígbà míì tòfurufú tòfurufú ló jábọ́ nígbà míì torí ilẹ̀ yóò parun wàbùyùt tanhadimu alaman fiha falayanju ahadun aw illa nígbà ní ilé wọn wó eléyìí tẹwàá pọ̀ ní àwùjọ wa ní ìsìlá ń bọ̀ iléwó lẹ́kọ̀ọ́ iléwó lòdò iléwó ń kánò ìyẹn báyìí ló kù wọ́n wá ń tẹ̀léra wọn. mo dé kojú omi ìmọ̀lẹ́ pé ilé mi tí ò tí wò ó wọ́n ti lẹ́yìn wọ́n sì da ilé mi tí ò tí wò ìjọba ti bẹ̀rẹ̀ sí wò fún rẹ̀ kékeré náà tó tún wó ẹ̀já fẹ̀kan mo ṣàkíyèsí ilé pẹ̀lẹ́ kí ni wọ́n wá sábì ń tẹ́lẹ̀ kíbi tí náà ó lè mọ́nà bá wa láìrò tẹ́lẹ̀ ká lè mọ́ dààmú nígbà tí ń sọ lórí ìjókòó wa ẹni pé bá àti ní dààmú bá àti ní bìnira ọláyé Islam ló pàmì wọ̀láyà àfàìmọ́lọ́ ibi tára ni wádé yìí ibi tá a sọ àkókò òyìn àti sọ́lọ̀ ndé yìí tá a bá fẹ́ kó kọjá rẹ̀ ká tó bá eléyìí ká tó má dojú kọ́ lóhùn sí dáadáa وآفات تصيب الثمار والحبوب فتفسدها وتعطل إنتاجها ọ̀n bẹ nínú àwọn mùsíbà tí ìṣe náà tí èso mi tí máa ṣẹlẹ̀ sí rúgbìn wọ́n àtẹ́lì sẹ́mínà kan lẹ́nìjọ́ mẹ́ta àwọn tó jẹ́ ẹni tọ́rọ tójú wọn tọ́rọ tí wọ́n ti rí ìrírí wọ́n sọ tí wọ́n rí wọ́n sọ yẹ oko wọ́n sọ yẹ ẹ̀ka wọ́n sọ yẹ ẹ̀ka wípé ńgbà tí mùsíbà dé àwọn òrí àpò kan àpò àgbàdo kan wọ̀nyí mú kìí ṣe náà ìní ìjẹ́ omi ìní ìjẹ́ iṣu lọ́ba parí nínú sẹ́mínà yẹn nítorí táwọn ń tà láti fàyọ́ ń bẹ̀ ni pé tí ẹ̀ bá ti ní dúkìá ńlá kó máa ṣe ìṣọ́ráǹsì fún ìṣọ́ráǹsì wọn lẹ́yìn àkọ́kọ́ bí Islam ṣe gbé wa o àmọ́ kẹ́sì pé kò sí rẹ̀ ní Islam pípẹ́ bádánwò bá dé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kalẹ̀ fàyè káfà mẹ́rin bádánwò bá. nínú sọ́tọ̀lá àárọ̀ sọ́ra kejì ayà 94-95 yàkó làhákù tàbárọ̀kọ̀ sàárá wà mọ́ àrùsáná fi kọ́rì àti ní nàbí ilà àkọ́dùnà áhàlà hábìlì bàtà ìwọ̀dọ̀rọ̀ ìlà وما أرسلنا في قرية نبي إلا أخذنا أهلها إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون ثم بدلنا مكان ثم بدلنا بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا وقالوا قد مس آبانا الضراء والسراء وقالوا قد مس آبانا náà wà má àgbáná mi fi kọ́rí àti mi nàbí ọlọ́run láàrin ànábì kan àgbègbè إلا أخذنا أهلها بالبأساء والضراء àfi kó jẹ́ pé a ní wọn lára a máa mọ̀ fara ni wọ́n a fi dààmú kàn wọ́n làálàhún. làálàhún yà bọ̀ rọrùn àléhùn sọ̀rọ̀tọ̀ sàlám tá a rán sí àwọn àlùmọ̀ kan àti kó jẹ́ pé a ti fìnira dán wọn o bọ́wọ́ ti mọ̀ pé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run sọ bẹ́ẹ̀ ó parí ọlọ́run wa ni làálà ń yà ọ̀dọ́rọ̀ ọ̀hún èsì máa ń nà sàdọ̀rọ̀ kò kí wọ́n lè padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run dákun ọlọ́run dákun ṣé níṣọ́ lè yún wọn bẹ̀ ṣé níṣọ́ wọn bẹ̀ báwọn ṣé níṣọ́ wọn mọ̀ ra wọ́ra tòsí ìdá ìròwé padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni mo fi afálá afàdánwò kàn wọ́n ثم بدلنا مكان السيئة الحسنة ثم بدلنا مكان السيئة الحسنة ìgbà tí ìnira bá kàn wọ́n á wà yí aburú padà sí dáadáa fún wọn tó yẹ tó bá ti kún wọn bẹ̀ lọ́hùn tá má bẹ̀ lọ́hùn ayi dáadáa ayi aburú tó wọ́n padà sí dáadáa hátà afọ́wọ́ wà kọ́ọ̀lù kọjá mẹ́ta ábá àmọ́ nígbà tí wọ́n bá yíjú kọ sọ́nà tó jẹ́ pé nǹkan tí wọ́n ń wí ni wípé eléyìí èso àkọ́kọ́ ẹ rántí ní ní 1936 ẹ rántí ní 1940

àwọn náà wọ́n bá tẹ́rì sínú àdánwò torí wọn ò pọ̀ wọn ẹmọ lọ́n nínú suratul A'raf bákan náà àyà kẹtàlá wà laqad akhadna ala fir'aun ṣé tàfin àbí one thirty one thirty wà laqad wa naqsin mina ath-thamarati la'allahum yadhakkarun. wa laqad akhadna. فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون ولقد أخذنا آل فرعون ọlọ́run ní àfọwọ́ mú fìràún àtàwọn èèyàn rẹ̀. ìsinmi wọ́n lè mọ̀ pẹ̀lú ọ̀dá ìtọ́nà òfin ti ara rẹ̀ yìí tí sì ń dá kọ bó ti èèyàn kan tó sì jẹ́ kọ́ náà báyìí náà ní jọ́lọ́ lónìí tó sì ń jẹ́ ká mọ̀ pé kíkọ́ tọ́lọ́run wọn ló fà ó yẹ ká gbọ́ yìí dáadáa pẹ̀lú kí lákàrà mọ̀ sọ fún wa pé ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ mọ́ torí ìkẹ́ tó ṣe fáwọn kan aràn kan kẹ́yìn àrùjọ náà tó ní wọ́n fáwọn kan sí àwa náà ràn kan rẹ̀ bóò ní ìyàtọ̀ lòun fi jẹ́ àwọn kan bóò rẹ̀ rẹ̀ òfin ní mọ̀ bà wá ọ̀dá ìgbà tọ́dà bá dé wọ́n ni àrùbìlá ọ̀dá dé bá nǹkan tẹ́nu máa jẹ nínú ẹ̀ ní kójò máa rọ̀ nínú ẹ̀ ní kójò rọ̀ kókó bàjẹ́ láti mẹ́nu bà lẹ́ẹ̀kan tọ́dà bá ti lè ṣẹlẹ̀ tí ìnira bá ti dé bá irúgbìn ìnira ti dé bá àwọn tí ń ṣẹ̀mí láwùjọ wà náà sí mìíràn samarot la'allahum yadhakkarun èrè wọn kí wọ́n máa jẹ lórí ìta tí ń so àti tí ń ta àti tí ń hù nínú ilẹ̀ ó dínkù jọjọ sí iye èèyàn tí ń bẹ láyé wọ́n já wọ́n mara wọn lọ́wọ́ ni wọ́n ò yẹ nìkan kan òyó làálà hún yàtọ̀ kẹrù bóyá wọn lè kí la tí wọ́n wà tá a fi tẹ́ bẹ́ẹ̀ fún wọn wọ́n lè rántí ọ̀nì ọlọ́run padà ó túmọ̀ sí pé pípọ̀ ọlọ́run sì ń ló fa ìdààmú tá a bá bẹ̀rẹ̀ sí sọ ìdààmú tiwa láwùjọ wa yìí táǹsọ̀ páwọn kan ló fà á páwọn kan ti gbàgbé ọlọ́run nísìnyí tẹ́tọ́ gbogbo aburú kan tó bá ṣẹlẹ̀ mọ́ ń bọ̀ wá bẹ́ẹ̀ o fúlàní darandaran ló fà á wọ́n ti fèrè wọ́n ti sì sọ. ìpìlẹ̀ ń tẹ̀ jẹ́ ká gbẹ̀wọ̀n kí ìfọ̀kànbalẹ̀ ó sí ní ìlú láyé kíkọ́tọ̀ ọlọ́run ọ̀bẹ ẹ̀ ọlọ́run wa mọ̀nà tí ó gbà mú àdánwò wá ọlọ́run mọ̀ sábàbí tí ó jẹ́ gbogbo àwọn tá a ti ń ka ọ̀rọ̀ wọn lónìí ó dà ẹ gbọ́ man lẹ́dí agbọ̀rọ̀kọ̀ kọ́wọ́mọ̀ ní ohe bìtùfàn kama mú ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم فلبث فيهم ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان فأخذهم الطوفان وهم ظالمون kí ló bá fi túnfánù ti bọ àwọn tá a rán Nuhu sí alayhi salatu wa salam omi tó kún ayé tó kún orílẹ̀ ayé ọlọ́run nítorí pé wọ́n ṣàbòsí mi wọ́n wọn lọ́wọ́ wà á dúró àwọn náà wọ́n jù kí ló ṣe bẹ̀rẹ̀ ọ̀nà àtàwọn ọmọ rẹ̀ ni tí èsè nínú ọlọ́run tí èsè ẹ̀sẹ̀ ni wà mọ̀ lẹ́yìn sọ́lọ́tọ̀ rí halẹ̀ àkíyàn ara hàn ní kí ló fà tí atẹ́gùn gbórígbórí atẹ́gùn líle tó fi já wọn kéékèèké tí kìí ṣe dínú ọlọ́run tí kìí ṣe kọ̀tọ̀ lọ́run alhaakọ̀ alhaakọ̀ alikiyama malhaakọ̀ sẹ́ẹ̀sì gbàgbọ́ yá wọ́n máa dẹ̀rọ́ kẹmalhaakọ̀ wọ́n ti gbà torí ẹ̀ gan. Ṣebí Sàmúdù àti Áádù sáàrán òdìdí àwọn ànábì ọlọ́run bá méjèèjì táwọn àrùn lọ́tọ̀ọ̀tọ̀ àléèmọ̀sọ̀látò ọ̀sọ̀lám kádà bá ti rèé. Bí wọ́n sọ pálùkì àmọ́ ìrọ́ ni. Fàámà Sàmúdù fa òhùn Àwọn Sàmúdù fi wọn ṣe bí ìgbéla ní kí wọ́n ké mọ́ wọn lẹ̀dọ́ bá jákò nínú wọn tẹ bá rí wọn wọ́n gbọ́ àwọn ẹ̀fọ́ ti bá rí wọn wọ́n ti kọjá rà ṣàmà láwùjọ tó wà yìí náà mọ̀sáwá àmìsáwá àpèjúwe tó wà kìtíkà wọ́n gbọ́ ariwo bọ́ọ̀mù ẹni tó já náà ẹni tó já sómi lẹ́kọ̀ọ́ yìí náà ni wọ́n wá sí òkújọ sínú òwe ìròyìn wọn ò sí sàkà níbi tí bọ́ọ̀bù ti dún rárá rárá ìgbé mọ̀láìka sì jù bẹ́ẹ̀ lọ. fàámà áádùn fàáhó lè kó mi sọ ọ̀dìyà ọlọ́run láwọn áádùn ìgbé lánà ké mọ́ wọn. fàámà áádùn làkọ́kọ́ àbí fàáhó lè kó mi sọ ọ̀dìyà wàámà áádùn fàáhó lè kó bírí sọ̀rọ̀sọ̀rin áàkìyà. àwọn húdù ní tiwọn

ọlọ́run wá ń ròyìn wọn débi wípé atẹ́gùn fẹ́ atẹ́gùn fẹ́ tí bá ń fi mọ níwọ̀n ọlọ́run kẹwàá ni tó bá fẹ́ tó mọ níwọ̀n ìkẹ́ ọlọ́run ni ààbọ̀ síta ààbọ̀ sórí òkè àátẹ́lé kọ́lọ̀ mọ́ sọ di bá mi mọ́ alọ́wọ́ ni ó ti di bá mi ìgbà tọ́lọ̀ àpàdà ń bínú tó ẹbí nǹkan náà ló tó àpàdà lò sàkọ́rọ̀ àrí ó fẹ́ ní ìṣẹ́jú mẹ́ta láàrin àbí ìṣẹ́jú márùn-ún láàrin àwùjọ wa iná nígbà tó tó fẹ́ rọ̀ lọ́kẹ̀jìlá rí pé létí ti túká láàrin bíi five to ten minutes abẹ́gùn fẹ́ nírọ̀lẹ́ àná tí kálukú sá wọlé lọ inú ilé tẹ́lẹ̀ omi ìsáwọ̀ ó sájáde padà láàrin five to ten minutes ọlọ́wọ́ alábẹ́gùn wọn ni kó máa jà lọ fún seven days seven nights eight days. pẹ̀lú líle. فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية nígbà tájú tó wá mọ́wọ́ dúró òkú ọjọ́ keje wọ́n dàbí ẹja gbígbẹ ó yẹ kó sì mọ owó kó mọ ọ̀run rárá abẹ́nu ti gbẹ

وجاء فرعون ومن قبله والمؤتفكات بلقاء فرعون àtàwọn míì tó ṣáájú فرعون náà àwọn náà tún ya pọ̀ Ọlọ́run فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية Ọlọ́run ń tẹ́ sáwọn náà فعصوا رسول ربهم wọ́n lẹ́nu ẹ̀rùn فأخذناهم àkùbátà rọ́bíyà ọlọ́run ní mo tún bọ́wọ́ líle máwọn náà iná lámà tọ́wọ́ Ayí ẹni mi tẹ́ẹ̀sì ní jẹ́ gbọ́ sí mi lẹ́nu lámà fọ́gọ̀lì náà nígbà tó ní gbalẹ̀ tó sí kàkà tí yẹn ní kò sí mọ́. Ọmọ ànábìnú àlé sàlám tó gbọ́dọ̀ òkè lọ tó ní قال سآوي إلى جبل يعصمني من الماء Bàbá ẹ máa wọ̀rí ibi tẹ́mi wà ìdè. Ọ̀rẹ́ náà á sì máa yẹ̀ wọ́n bá ti dájọ́ rẹ̀. Ó ní òsì ìdájọ́ rẹ̀. وحال بينهما الموت فكان من المغرقين bàtọ́ ni wọ́n kú tí ń gbé ìgbì tí ń sẹ́ báyìí tí ń sẹ́ báyìí kò lè sọ̀kalẹ̀ mọ́. وقيل يا أرض ابلعي ماءك tí àpèlérà máa yọ mi máa sun mi máa sun mi máa sun mi. wàyá sàmà ìwọ wàyá sàmà ìwọ wọ̀yá sàmà wọ̀yá sàmà wàkílà yá àbúrúdélà ìmà omi omi ìwọ máa gbé omi mi. omi tí mọ́ra ti sánmà ìwọ ilẹ̀ máa gbé mi máa gbé mi tó fi yíó kọjá yíó wọ̀yá sàmà ọkọ̀ ní rí wọ́n sàmà máa dá mi máa dá mi tómi wá fi wà ní omi ń dà ìdúró omi sì ń sẹ omi nígbà tómi sílẹ̀ mú yóò tán ọlọ́run á lò ó. wàkúbí alámú wa sáwà tààlà júùdì. kí ló wá fà. wàkílà bùrùdà ìlkọ́wù ní bọ́ọ̀lì. àbòsí náà ni ìkọ̀tọ̀ ọlọ́run náà ni kéèrú pé wọ́n wá ṣe lọ́fi sí ọlọ́ọ̀gùn tó bẹ́ẹ̀ tó wá tán tí wọn ò ṣe láwùjọ wa mọ́ni tí wọn ò ṣàbòsí mọ́ni tí wọn ò ṣẹbọ mọ́ni tí wọ́n gbọ́rọ̀ sọ́nà dáadáa láwùjọ táwa wà ní tagbárò pé rẹ̀ lè tẹ́lẹ̀ àwọn ń parí kọ́kàn ọ̀balẹ̀ pé ìdààmú ipọ̀ àtọ̀sán àmọ̀sán yàtọ̀ sóru ẹnìkan kan sọ̀rọ̀ gbọ́mọgbọ́mọ ó di tayọ àlà wọ́n gbé àwọn gbé bàbá wọ́n wọ́n gbá wọ́n gbẹ́ tó wà níjọba wọ́n gbẹ́ tí ó jù tí ó ní kò jù ní wàmọ̀lẹ́dì alfàdà rọ́sọ́ ìhàtàlà samud wàmọ̀lẹ́dì alfàdà hafùrọ̀ amsara lìhìjárọ̀ta alákọ́mì lù àwọn lù àwọn ìjọ ànábì lù alẹ́sàlám tọkùnrin àtọkùnrin bára wọn sùn kí ló fà tí ó òkúta fi rọ̀ bí omi tó fi pa wọ́n rẹ́ sọ́kẹ́ dípò omi kó yẹ tó mọ́ bọ́ láti sánà òkúta ní bọ́ títí ń bá lórí àwọn èèyàn wọ́n sì bẹ̀ parun táwọn èèyàn tẹ̀wá lóṣù ìwà ìkọ ìjọ lóṣù táwọn èèyàn wò mọ́ láyé ni tọkùnrin àtọkùnrin mọ bára wọn tún tí wọ́n discuss ẹ̀ ní house of assembly house of eh, senate ní nàìjíríà wa yìí náà ni tó wá bọ́ sí ìjọ náà lọ́nkọ́ tẹnu wọn kò lórí aburú yẹn tó ẹ ti wá ra wọn hall hall hall tí ó mọ̀ fún ta ní ṣèyàwó lágbájá àti lágbájá lọ́kùnrin Ọ̀la fàmà ọkùnkùn àyíká mọ́sálù. Wọ́n ti lẹ́gẹ̀lẹ́sẹ̀ láwọn kọ́mpìnì míì, ó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, kódà ní kọ́mpìnì míì gan wọ́n gbà wọn láàyè pé lájọ tí mo ti ń bẹ láyé bí ogójì ọdún ọkùnrin ni mí, mo fẹ́ fobìnrin parí ẹ̀. Wọ́n sì gbẹ lára, wọ́n gbẹ lọ́tún gbẹ lọ́sì yóò sì lómi. Ẹni wọn ò láti sá túyẹ̀ tí mo ti ń bẹ láyé obìnrin ni mí, mo fẹ́ dọkùnrin báyìí láti láti dóbìnrin mọ́, ó sì gbẹ, bí igi, wọ́n máa sọ dọkùnrin ìgbọ́. ọ̀la fama kọkùbùkùn ayyuhal mursalun. qalu inna ursilna ila qawmin mujrimin. wọ́n ní àwọn mẹ́ta ní àwọn ọ̀ràn àtàwọn kò kí kan ní o. لنرسل عليهم حجارة من طين. Ọlọ́run ní a lọ sọ wọn lókùn pa. مسومة عند ربك للمسرفين ọlọ́run ní òkúta tá yẹn korokoro yẹn tí ó máa dọ́gbẹ́ séyàn la ọlọ́run ní ká lọ mọ́ jù mọ́ àwọn àwọn olùkọjá àlà. فأخرجنا من كان فيها من المؤمنين ọlọ́run náà làwọn mọ́mì nínú àwọn èèyàn yẹn. فما وجدنا فيها غير بيت من المسلمين. فما وجدنا فيها وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم nígbà tó lọ́n bínú tán ó ní mo wá fi ṣe àpẹẹrẹ fáwọn tó bá bẹ̀rù òun kó lè jẹ́ pé tó wọ́n rántí ọmọ fi bẹ̀rù òun ní òfin ní sí dáhùn àti ìnira mọ́. wà á mọ lẹ́ni à ń sọ̀rọ̀ náà rọ̀ lọ́wọ́ rẹ̀ kọ̀. wà á sọ̀rọ̀ sọ́yìn àtà àlàkọ́ mi ṣùáyìn ibẹ̀ tó ń fa ànábì ṣùáyìn lù náà àwọn àṣàbùl àìkà àwọn tó jẹ́ pé àwọn náà tún ẹ̀sẹ̀ tí wọ́n ní pé wọ́n dín òṣùwọ̀n òṣùwọ̀n kù tí wọ́n dín òṣùwọ̀n kù mọ́ láwùjọ tá a wà yìí ṣé ìtàn jọ̀hún ni àwọn kan náà wá gbọ́dọ̀ lọ́wọ́ náà ẹ̀jẹ̀ àgbàdo léwu àfáàtúrú là wálé àlọ́nù àmọ́ sọ̀rọ̀ ìjọ núhù ìjọ fìràwọ́nà ìjọ kínní àní ẹ bá wa sọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀ kọ́rẹ́ntà tí a ṣé egun tá à ń sọ ìṣèkèsí kọ́rẹ́ntà tí a ti láti sọ̀rọ̀ tí ọkùnrin àtọkùnrin wọn bára wọn sùn tí wọn máa dé fún wọn kù ọlọ́run ní iná eléjò foroforo àti igbe laké mọ́ wọn ìjọ ti ṣùáyìn àlẹ́yìn sátìníyà dùnú òmù wálé màá fi tí gbogbo ohun tó wá bá wọn bá dáwọn fi rọ́lù wọn àtàwọn tó parun yẹn tí kìí ṣẹ̀ṣẹ̀ ni ọ̀dà ń tàmù àfi mọ̀mọ̀ dájú lẹ́yìn àwọn àyàtà tó fi kàyà tó máyà mẹ́wàá sọ́tùlà ń kàbù àyà fọ́ọ̀tì fàkúlàn akọ̀dùnà bìdà bìbí fàmílù mẹ́rin àwòsàlínà àlẹ́yìn àfìbà ọlọ́run sùhánà ọ̀tàlá wa dáhùn wọ́n ní àlẹ́yìn sàtìhíyà dùnú mọ̀wálìmọ̀ àti nígbà tó pé mọ̀lẹ́rì agbára kàkọ́ mọ̀ فتنوه وبطوفان وأدرك فرعون وجنوده ومن الذي سلط الريح لأقيم على عاد أتباع بيله أليست هي الذنوب والمعاصي تتي يتبير مريم فكلا أخذنا بذنبه ọlọ́run ní gbogbo wọn la fọwọ́ líle mú tí wọ́n tẹ́lọ̀ فمنهم من أرسلنا عليه حاصبا àwọn kan arọ òkúta lé wọn lórí ọdẹ ní. wọ́n ní man akọ́gbá tí ó sọ ìta. a ké ìgbé tó lágbára náà ẹlòmíì ẹ̀mí sì bọ́ lára wọn. wọ́n ní man kọ́sọ́sìnà bí ọ̀rùn. a sì tàwọn ẹlòmíì rì bí kọ̀ọ̀rún àtàwọn tó tún sí àtẹ̀wọ́n rì sínú ilẹ̀. wọ́n ní man àwọ̀ọ̀kọ́lá. a Mhm. Ọlọ́run kọ́ ló sáàbò sí fún wọn, kí ti pọ́lọ̀ máa máa hàn wọ́n lè mọ̀ pé mo fẹ́ sọlá o. Wàláàkìn dáàdù àǹfúsà àwọn ni wọ́n sẹ̀wò, wọ́n sì tọ́yẹ́ ìṣẹ̀wò. Wàyàkúrù tààlá nínú sọ́rọ̀tù Mùsàlátì ألم نكن ألم نهلك الأولين ألم نهلك الأولين ẹ̀yin òye ìsàkíyèsí pé a pàwọn ọ̀kan lótájú yìí ọmọ nùsbí ọ̀hún láàkìrí ẹ̀sàkíyèsí pé nígbà táwọn generation yẹn tán akúfà wọn ní ìrùn tán tó jólù pọ̀tọ́lọ́ náà kàdáníkà lásàálùbí mújẹ́rìmí ẹ̀lọ gbàgbọ́ yẹ pé gbogbo táwọn yẹn bá ń wúrú wà wọn bá ṣe máa pa wọn rùn nìyẹn wà inú ìyàwó náà ewu ọjọ́ ewu àtẹ̀dánwò lábúgbò olùgbé ọ̀rọ̀ náà bá nírọ̀. wàyàkúrù tààlà qul huwa al-qadiru suratul an'am àyà 65. qul huwa al-qadiru ala an yab'atha alaykum adaban min fawqikum. ọlọ́run ni mo lágbára ala an yab'atha alaykum adaban min fawqikum kí àmà rọ̀ látòkè ó yá tẹ́kù sínà tó dé yìí òkè ló ti wá mo lágbára tó jẹ́ pé yà sẹ́yọ látàbẹ́ yìí bí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí àwòyà lè títà kún ṣíyà á ilé ẹ̀mọ́ tí ń jẹ́ ṣíyà àwòyà lè títà kún ṣíyà á àmọ́ ẹ̀tẹ́lẹ́yìn tí wọ́n kọ́ nìtùmọ̀ ilé ṣíyà á ẹ̀ẹ́sì ra yín gbọ́ ẹ̀ẹ́sì dìra yín sọ́kàn tó ìbèèrè ilé ìfẹ́ Yorùbá eléyìí ìtàwùsá eléyìí ìdègbèní tí àán ìdíje sí àná nù kan a sọ yín di ìpín kéréje kéréje tẹ́ẹ̀sì nígbàdùn ara yín. wọ́n yìí kọ́ bá dọ̀kún bá sábà ẹ̀sìn mọ́ nira yín la eléyìí ó hàn sí ilé náà sọ kò burú ẹ̀sìn mọ̀ ju mi. ọkọ̀ létí kan nígbà tó bá rí mẹ́rin ló kó bù padà. tó yé na táwọn èèyàn fẹ́ dálẹ̀ láwùjọ yìí ọlọ́run mọ́jọ ṣèṣe fún wọn pé ibi ńlá ni ìtínà ìyàlùyà ṣí àá àá àásọ̀ yẹn tí ò ní ara yìí mọ́ kan ìwé rẹ̀ tó jẹ́ ti ké ó ní ìdáná àrọ́dọ̀lá بتشتيت الهوى و ìrántí tó fi parí ẹ̀ wọ̀tàwákòlè náà rọ̀mọ́ha bí tẹ̀sí ilẹ̀ hawa wọ̀tàwákòlè tí ti tàwákùn tàwá alìfù níwájú wà ìdámẹ́ àrọ́dọ̀lá ọkọ́ mọ́mí nílà tọ́lọ̀ máa fẹ́ yẹpẹ̀dá àwùjọ kan tó fẹ́ tí wọ́n tẹ́ kí wọ́n gbóhun ara wọn rọ̀mọ́ha bí tẹ̀sí ilẹ̀ hawa ìfẹ́ wọn ò ní papọ̀ wọ́n mọ̀ ọ̀rùn síra wọn ni wọ́n sì jọmọ gbé ni wọ́n sì ní gbàtara wọn wàtàwà kúlè ni wọ́n wá di pẹ́ẹ́dì lórí ara wọn pé ẹjọ́ wọn máa ń lọ àmọ́ bá ti fàyè gbàtàn bá lọ tán ẹjọ́ àwọn eléyìí náà máa ń lọ àbáwọn sí náà àmọ́ wá ti dáyé wá sí tàwà kúlè àwọn ó ti pẹ́ẹ́dì lórí ara wọn wọ̀ nígbàrá lọ́rùn náà ẹ̀rí ìgbà tó jẹ́ pé nígbà tó jẹ́ pé nàìjíríà nígbà tó pé christian nàìjíríà lọ́n fi wò lọ́lọ́n fi hàn níbàámu sí àyàtà wa ń kà yẹn ọ̀mìnà àádọ́ mi kò bá ti lè máa sí nínú nǹkan tó wá burú jù tó lágbára jù nínú ìyá péyàn kọ̀tọ̀ lọ́hùn ó ní anahàtò àṣẹrò fílkòlù márọ́bọ́n wàdólùmọ̀tánú ọ̀kọ̀fùwà lọ́rọ̀ ti sọ inú sọ́rọ̀tù mùsọ̀tìn kẹ́lá balẹ̀rọ́nà aláàkọlóbìnrin màkánù àtìlú kẹ́lá balẹ̀rọ́nà aláàkọlóbìnrin màkánù yàtìbú nínú kéèyàn kọtọ̀ lọ́run inú ọtí sábà bí ọkàn wọn fi le ọkàn tó bá le kò sínú tó lè náwó inú pàtó jẹ́ pé àwọn èèyàn tí ìbá ṣàánú ọlọ́run àwọn kọ̀ọ̀kan táǹgbọ́rọ̀ ọlọ́run táǹbẹ́ lọ́n kọ́lọ́mù adó lórí dáadáa lórí ìbẹ̀rù ẹ̀ èèyàn ọmọ ádámọ̀ òjò ọmọ ádámọ̀ lójúmọ́ lèlè ta sí ọrọ̀ ayé àbí dúkìá ayé tọ́mi ẹ̀kan kó jọ. kálá balùrọ́nà àlákò lóbi ní máa kánú àfihàn ẹ máa kánú àmàlù iṣẹ́ wọn tí wọ́n ń ṣe rọ́nà àlákò lóbi ní ó ti di èérí

yóò máa kọ yànyànà padà ó dé èérí yẹn kó mẹ́ wà ń záàdà tó bá tún padà síbẹ̀ záàdà tí ò bá tó bá tó tún sẹ̀mí ó dé dúdú yóò tó kán bẹ́ẹ̀ èyí wà lùsìmù wàtàmà ánà lè máa fi hàn kó bá tún fa inna laha ilajan tu'alaju bihi wa yutaqa bihi sharruha torí pé ànábì sallallahu alaihi wasallam ń sọ fún wa pé ma anzalallahu da'an illa anzalallahu shifa bá a ti wá ń sọ pé ìkọtọ̀ ọlọ́run níjìyà yìí ó lọ́nà ìbálẹ̀ bàdáàbòbò ọ̀nà àkọ́kọ́ nú ẹ̀ òun ni àtàwọ́bàtọ̀ ìsìnkú kátúbà kápadà síbi ẹ̀sìn ọlọ́run káti takwa ti sanbọ ẹnu ẹ̀sìn ọlọ́run káti mọ̀ wá lọ́nà bá lálá foríjì bẹ́ẹ̀ ọ̀bá sì máa mọ̀ pé òun wà nínú olùtẹ́ lọ́run òun wà nínú olùkọ́tọ̀ lọ́run sábàbí lọ́nà kàbí lọ́nà kejì kò ní tẹ́ra má foríjì o èèyàn wádìí ẹ̀ wádìí ẹ̀ wádìí ààrẹ orí pé kò rí rẹ̀ sí ìkankan tó ti ti tẹ́lọ̀ àbí tó ti tẹ́lọ̀ tọ́tọ̀ ní kéèyàn tẹ́lọ̀ rí ọ̀tọ̀ ní kó máa pé tó ń yìí náà ẹ̀sẹ̀ ni nígbà míì mi ọ̀kan máa àbí kí méjèèjì ó papọ̀ pé òun ti báyìí rí jẹ́kọ̀ tó bá àbí tó ń lọ́wọ́ yìí torí ẹ̀ máa lọ́wọ́ mọ̀ àzíbá ele nàṣíhà nàṣíhà tó lè sọ wọ̀ wá àdùnhún ọ̀sẹ̀ tí rò á mọ̀ bá a ọlọ́run bá sọ̀rọ̀ á mọ̀ rán wọn létí á mọ̀ sí wọn níyì a gbọ́dọ̀ dákẹ́ nínú àwọn ìjókòó wa yìí à ń ṣe tó jẹ́ pé pàtàkì pípèpè táà ní tọ́dọ̀ ẹni tí ó lọ lé nìkan tẹ̀sán tọ́lọ́jọ́ nínú gbogbo ẹgbẹ́ àkókí ọ̀pọ̀lọpọ̀ wọn ọdụ ẹni tó lọ lé pé náà wọ́n ti gbà àwọn náà wọ́n tẹ̀ ní wọn. nípa pé ọ̀pọ̀lọpọ̀ ẹbí ń gbọ́ wà sí náà ti dá ọ̀rọ̀ yẹn wọ́n ti di bó wípé tèmi lọ gbọ́ wà sí mi ìgbà tí wọ́n ni wọ́n ti torí ẹ̀ nà fi hábìlì ọ̀tọ́ọ̀tù ọba nígbà tá a bá ti bá wọn kópa ń bẹ̀ ó ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kẹta alámúrò nínú àrùfọ̀ náírà ní nǹkan a gbọ́dọ̀ dákẹ́ ń bí àìdá àwa mùsùlùmí máa ń dákẹ́ níbi ìwà eré àwọn àìdá àwùjọ òru máa ń bà wá àláyà ojú wa ti pọ̀ jù a sì mọ̀ pé akẹ́kọ̀ọ́ bá ti báwọn èèyàn sọ̀rọ̀ bá a bá lọ kẹ́kọ̀ọ́ yẹn a gbọ́ lọ́nà àwọn tó lọ fún un kọ́mọ̀jẹ̀ pọ́rọ̀ náà ni ó lé ẹlòmíì fún oúnjẹ ẹ̀sìn náà gbogbo ẹ̀ ló ní method dókítà ti ń fúnyàn ní abẹ́rẹ́ kìí sì tó ní gúnyàn ìsókọ́ ló kìbọ̀ yẹn dì torí kẹ́nìyàn lè bá dòmí síbẹ̀síbẹ̀ ẹnìyàn fẹ́ ó tún lè ó fẹ́ lè di eyín mọ́ dókítà ṣé ní dókítà ni ẹni tí ń fún lábẹ́rẹ́ torí kálàkà lè dé tí eyín ẹ̀ bá tẹ̀ ó fẹ́ lè di eyín mọ́ tẹ́sán ológun ni dókítà àmọ́ apẹ́tù sí ni pé ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀ gbádùn agbára ọlọ́run dókítà bínú tírénì ni ìgbà tó dá oògùn sí aṣọ funfun dókítà dókítà bínú ó yẹ kí dókítà fọ́ létí mi pépé tí wọn náà mò ń tọ́jú you are stupid you are not serious ó yẹ kó fọ́ létí àbí kó pátì kọ́mọ̀dọ́dọ̀ ẹ̀ mọ́ kò ṣe bẹ́ẹ̀ ó ní ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ọlọ́run fún ìlàlàfẹ́ ara ó ní aláàmùdù màárùfà náà ìlúmùkà wà náà àìlúmùkà gbogbo wa kò síbi táà ti lè máa tẹ aláàmùdù màárùfà wà náà ìlúmùkà kò síbi táà ti lè máa pàṣẹ dáadáa káàtì mọ̀ kọ̀ọ̀kan àwọn èèyàn kò sẹ́ni kankan náà wà tí ò ní tí ò láyè tẹ̀ tó lè ilé iṣẹ́ ló wà tó wọ́n rò pé tó bá ti lè sọ̀rọ̀ báyìí wọ́n lè sáà dìbò ńlá ẹlòmíì ọjà ló wà tó bá ti sọ̀rọ̀ báyìí wọ́n lè sáà dìbò ńlá ẹnìkan jó ní mùsùlùmí ni àgbàlagbà fún kẹdùn ṣe kẹdùn ṣe young boy tó bá ti sọ àdúrà kan láti pẹ́ lórúkọ jésù torí fún àwọn tí mẹ́mẹ́ dé ìṣẹ̀wùsùn nílé èdè ó ìṣọ̀kan lọ́nà náà ó ti kọ́kọ́ sọ pé aláfáàtíà fún àdógún parí ẹ̀ lọ fún ní ọlá jésù àbí lórúkọ jésù ẹ̀rọ ọpọlọ ti fúyẹ́ àrùn ti wọ́bẹ̀ ànábì sallallahu alaihi wasallam lónìí ọ̀rọ̀ àmì kò mú ń kàwà àtẹ́lúpa wáyẹn ààrin tó ààrin tó sọmọ́ afẹ́fẹ́ sọ́rọ̀ yẹn kásìbà bá ti lágbára náà ni tẹ́ bá rí ìtọ́kàn kọ̀ fálùgbà yóò rí ẹ̀mí agbára fẹ́ ní ẹbí padà àmọ́là mẹ́sàn-án tí ẹ̀ bá lágbára fábìlì sáàni ẹ sọ̀rọ̀ àmọ́là mẹ́sàn-án ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ etí ọ̀rọ̀ lẹ́ni fàbíkọ́lìbì ẹ jẹ́ kí wọ́n rí pé ẹ kórìíra nǹkan wọn ṣe ẹ fi kórìíra hàn wàdáàlì kà á dá pé àlèmọ́ ìmọ̀nì tó lẹ jù ni ìmọ̀nì tó lẹ jù èèyàn wá ní kò ní àkọ́kọ́ kò ní kejì kò ní kẹta ìkẹta sì ní ìmọ̀nì tó lẹ jù mo wá kà ní ọ̀rọ̀ sẹ́kùlù sáà ní tèmíyà lọ́ọ̀ ó ní ìtò lẹ́jù yẹn bá ní à ń bẹ̀lẹ́hùn bí wa àfàìmọ̀ tó mọ́tò ní nígbà tí ò ní ìtò tí a fún wọ́n ń fi ẹ̀sìn ọlọ́run ní yílẹ̀ ìwọ́ tó rẹ́rìn wọ́n ní sáà fún wọn ti lé sí ọ̀rọ̀ tó lẹ́nu èèyàn fi kórìíra ìbarajẹ́ hàn sí tí wọ́n ń ṣe ni tí wọ́n sọ pé àfẹ́mọ́bìnú bá àti tẹ̀yìn báyìí wọ́n ti rí inú tètè rẹ̀ wọ́n á jọ ń fọ̀rọ̀ ọ̀rọ̀ ìtẹ̀sí ọ̀rọ̀ ọlọ́run pàwẹ́ ìwà jomi torí ọ̀rọ̀ wọ́n á padà á rí pé òun eléyìí náà eléyìí náà fúyẹ́ ó dùn mú ara wọn ni ẹlẹ́ẹ̀kẹrin tàdébùlù sọ́ọ̀t nínú àwọn nǹkan wọn là yìí nínú àwọn ọ̀nà tó jẹ́ pé ojútùú ni fún ìyà ọlọ́run tó mọ̀ ṣẹlẹ̀ àbí tó bá ṣẹlẹ̀ tàdébùlù sọ́ọ̀t lè kọ́ mọ́tìlì kọjú wọ́tà àzẹ̀rọ̀ ti ṣẹ̀rẹ̀ ìyà àmọ́ ìjà àwọn ẹlẹ́sẹ̀ yìí à ànímọ̀ ṣàfojúfò èyí ò mọ̀ tọ̀wọ̀ nínú ìkòjú lápèjúwe tẹ́ni tó pààyàn kápá lápèjúwe wàdìyàt tẹ́ni tó dáràn tó sọ̀tàràn lápèjúwe wà tanzil ẹni tí adájọ́ rí pé èyí tó bá mú mi nínú ìdájọ́ tiẹ̀ kó fún un àá sẹ̀yìn lójú díẹ̀ nígbà tó bá yá. ọpẹ́ ní fọ́nà ọba wa tó jẹ́ pé wọ́n mọ̀ ìrún jùsẹ́ ìsìtọ̀ tẹ́ra kalẹ̀ méjèèjì a máa fi ṣe ìyanràn tó bá dàsìkò ọpẹ́ torí pé tó bá di tí àrùn tó di mú pé mo ké ní àbí tí mo gbọ́ lódodo lọ́dọ̀ àwọn ẹni òdodo tí sì fi ń hùwà tó sì di súnà yóò jẹ́ nìkan tó yẹ pé ọlọ́run ti ṣe tàyí ìgbẹ́ ọlọ́run ti fún lágbára ọlọ́run ti fún lágbára tí ó fi jẹ́ kí ni ìkọ́ nínú àdúgbò àhúnṣe ìtọ́rùn tó fi gbógun fèsì nínú èsì àlùjẹ̀nú àdúgbò ọmọ ènìyàn fàyílà àrọ́ọ̀dà àmọ́ra òṣè ìtọ́nù bí amúrin àmọ́ra òlìmọ́lìkú àwà òlìmọ́làkú bí amúrin rọ̀bì tẹ́sùwá kan láṣẹ kan yóò rìn tóbi gbágbára tóbi tóbi borí ẹ̀ ẹ̀mí tó jẹ́ àlàmọ́rọ̀bì tù tí máa ká ọlọ́run ti kan pẹ̀lú ẹ̀mí kan tó jẹ́ mùsùlùmá ìnà tí ó balẹ̀ lóòmà tó jẹ́ pé tẹ́rọ ọlọ́run ọba àti súnà ní ẹ̀mí náà kóbọ̀hì àbí àtẹ̀tẹ̀mí burúkú bá pa. lẹ́yìn náà wọ́n jẹ́ aláwọ̀ mọ́kọ́bí alhawa ìfẹ́ inú táwọn wò yìí àrùn ńlá ni gbogbo ẹni tó bá di kìtàbọ̀ ọlọ́run bá máa ti súnà nàbì sallallahu alaihi wasallam ọlọ́run ti fún nínú rọ́n ìmọ́lẹ̀ wàbàfíà àtòyé ìmọ̀jìnlẹ̀ wà ákílẹ̀ àtọ́pọ́lọ́ làákàyè yẹ̀rúdù wà ní zahabi máa ní hawa tí ó ń jẹ́ ti fẹ̀nú gbé lọ gbogbo nǹkan tá à ń sọ yìí ó le láwùjọ tá a ti sẹ̀mí àwùjọ tí èsì Islam àfi kó jẹ́ pé onítọ̀ ní dájú pé ọlọ́run fóun ní nǹkan yẹn pátápátá kí èsì kó fọwọ́ ẹ̀rẹ̀ hẹrẹ mú tó bá fọwọ́ ẹ̀rẹ̀ hẹrẹ mú kìtà àbọ̀ náà àti sínú àwọn ò gbà àwọn èèyàn gbà padà drop ẹ̀. méjì ló wà kò pé mẹ́ta fàyíṣù lọ́ ìhùn lẹ̀ nínú àmọ́nú ọ̀tẹ́bà ọ̀rọ̀ kúrò ìjọ ọtọlọ́run òun làwọn tí wọ́n gbọ́lọ́run wà gbọ́tán sí lánàbí rẹ̀ sallallahu alaihi wasallam àìlú ṣaitan òun lẹ̀ nínú àmọ́nú bilbaafin ìjọ kejì làwọn tó gba ìrọgbọ́ wọ̀káfàró bìlá wọ́n ti tẹ̀kẹ̀bí sọ́lọ́run wọ̀hún lọ́kọ̀ọ́sílùm àwọn ló ti sòfò wọ̀nyí أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته سورة البقرة آيات 21 سورة البقرة آيات 21 Ọlọ́run ní àwọn tó kọ tòun yẹ̀dẹ̀únà ìlànà. Ìkà yẹ̀dẹ̀únà ìlànà. Wọ́n tó pẹ̀lọ síbi iná. Wọ́n lọ́wọ́ yẹ̀dẹ̀únà. إلى الجنة والمغفرة بإذنه ọlọ́run tó ń pè pẹ̀lọ́ síbi àlùjànnà àti kálẹ̀ ìráforíjì ìjọ méjì náà èyí tó jẹ́ pàwọn tí ń pèpè kí ń sọ náà lọ́pọ̀ jù wá lọ yóò pọ̀ bẹ́ẹ̀ o àbí wọn lọ́nà àyà àwọn tí ń pèpè ìgbésẹ̀ ọlọ́run tí ń papọ̀ ọlọ́run ní ó pọ̀ jù láyé láyé ó ti tán. فإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله. Ọba tẹ̀lé Máximo ẹlẹ́wọ̀ Aksaru kò sóde níta fẹ́ lòun ìlànà tó pọ̀ jù ní ẹ̀dọ̀ lọ́run. Yúbí ṣúgà tàbí ìlà. Àwọn tí ò ní dé ẹ̀rọ náà lọ́run sọ ni wọ́n. Ìyá tàbí ìrúlà ìlà bọ̀nù. Torí pé nǹkan tí wọ́n ń tẹ̀lé Zọ́nù, mo rò, mo rà I likely to be ni wọ́n ń tẹ̀lé. Wà ìhùn ìlà yàkùsùn. Yàkùsùn àlùkọ́ǹsù ní ká rò pé ó yẹ kó ó yẹ kó tó lè mẹ́kẹ̀ẹ́ báyìí, òṣìṣókè. Láì ronú ba ọ̀dọ̀ Ọlọ́run bá kọjá rárá ọlọ́run àwọn tó pọ̀ jù lórí ayé nù ẹ sì wà àwùjọ wa ibi tí a bá ti ń sọ̀rọ̀ ọlọ́run pé ẹ ti jókòó bá àbá jù bá a ṣe wà yìí náà lọ sọ pé nínú àwùjọ wa tó fẹ́ jù ní tètè tó wà sí la wà ọjà lẹ́wà ọ́fíìsì lẹ́wà bá a ti mọ̀ yìí tẹ́nìkan bá sọ̀rọ̀ ọlọ́run àwọn fifteen tó kù sọ̀rọ̀ tó takùtọ̀ lọ́run bó ti wà káàdì gbogbo àgbáńlá ayé nìyẹn ṣùgbọ́n kí lágbára táwọn ń sọ yẹn tí àkó tó wà jẹ́ pé ibi tí wọ́n ti ń takòtò ọlọ́run bẹ́ẹ̀ tó wọ́n ti ń takòtò ọlọ́run ló pọ̀ jù tí wọ́n ìpẹ́kọ̀ọ́ a ti máa rí bọ́ọ̀lù àwọn ayẹyẹ fi ń ṣe léde tọ́pìkì wa láti máa rí mú nìyẹn kò ní sí fọkàn balẹ̀ because àwọn tí ń takòtò ọlọ́run yẹn wọ́n takòtò ẹni ọlọ́run náà wọ́n sì dẹ́dẹ́ àdìbà tí wọ́n jẹ́ láyé wọ́n ó gáàmì nígbà tí wọ́n ti hẹ́ẹ̀tì ọlọ́run wọ́n hẹ́ẹ̀tì ẹ̀sìn sọ̀rọ̀ ọlọ́run tòun gáàmì láti láti rí pé nǹkan tá ń sọ tó jẹ́ tọ́lọ́run yẹn kò wá sí ìmúṣẹ ní tí ó bí àìmú sí fọkànbalẹ̀ nìyẹn ẹnìkan sọ̀rọ̀ láàárọ̀ yìí ó ní yàn àti Buhari Buhari Buhari tí àwọn tó fẹ́ bàjọba tó fẹ́ bá Buhari ṣèjọba sí ibi Buhari wọ́n rí tí sí nìkan náà wọ́n jọ ní tí wọ́n cooperate bóun ni ó move lọ síbi dáadáa bóyá màá padà débẹ̀ àbí kó jẹ́ pé mo gbàgbé àwọn sí àtẹ̀hún yẹn nítorí ó le báyìí ni pé wọ́n wà nínú sójà wọ́n wà ní mínísírì wọ́n wà nínú cabinet of federal government àkídà tí wọ́n absolutely tí mo gbọ́ lẹ́nu ògbóǹtarìgì wọn gan face to face line ó ní àgbọ̀dọ̀ ọba tó what are they only what are we waiting for àwọn non-muslim wọ́n fẹ́ sọ sùlámù ní ọ̀rẹ́ islamize nigeria wọ́n ṣe gbáwé sàwò wọn rí yẹn nísìnyí o wọ́n dákẹ́ ẹ̀ẹ́n sì mọ̀ ohun tí mo tó dáni lójú sápó ni pé àwọn kan mú wà tó ń wà tó jẹ́ lábò sí ìjọba ní gbogbo àwọn tẹ́ ń wò yẹn kìí sàn ti ń ja ìjà àgbòrò nìkan ni wọ́n kò sí nínú parasata kan tó jẹ́ tìjọba tí ṣí àwọn sílẹ̀ ní another part of this country. wọ́n máa wá ṣe sọ̀tẹ́sẹ̀ ìlú ìjọba aburú wọn tí wọ́n máa ṣe lábẹ́nu yóò kọjá support of ìjọba against this people. kó tó di pé ìránù gan voice out tí ó gbáyé tí wàá mọ̀ pé ọ̀dọ̀ wọn ni ọ̀dọ̀ wọn ni àtìlẹ́yìn wọn ti wá pé ẹ̀yọ̀ǹda àzàzà ti fún wa. wọ́n tó wá fọ́ ìsàlẹ̀ ní Iraq nígbà ayé Saddam Hussein ta ló mọ̀ wípé òun ló òun lọ́lọ́run sábàbí tó kọ́ọ̀bù ṣíyà ní Iraq tó pé lẹ́yìn ìgbà kan eliminate eh, Saddam báyìí Iraq ti di ọdún ní fún ṣíyà àwọn ẹ̀sìn tó jọba láti ilé ọ̀padà ó kọjá pé afẹ́ ìlú sọ pé sí gbogbo ayé ní sọdún ni táwọn ṣí àtújáde ó wọn ni àwọn tọ́rọ wà nínú ìparí ọ̀rọ̀ yẹn àwọn ní bùgá inú láyọ̀ amúrùkún bí láàrín wà lè sáàrín wà bá wà yánà wà lè bájì mọ́sẹ̀ bájì mo lè gbàgbé ọ̀rọ̀ lè mọ́sẹ̀ bẹ̀rẹ̀ sáré mọ́rọ̀ yẹn wá tó bá dé ìgbọ́tàǹdè kí ìlú ó fi dàrú àwọn kan wọ́n wà lábẹ́ ìjọba wa yìí náà tó mọ gbogbo gbogbo wọn yìnbọn wọn ti gbá wọn wọn mọ kó bọ̀ fún ọdún tamtam ní òdàfẹ́ àwọn àjẹ níbi ìbàjẹ́ pé ọwọ́ wa ò fẹ́ kó ó kó bọ̀ fún wọn bí wọ́n ti kó fún Boko Haram wọ́n ti ń supply Boko Haram ló ń bẹ kí ló ń sì bi Ádámù التمسك عدم تقوى الله عدم التمسك بكتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم wọ́n ronú pa ọlọ́run wọ́n ronú pa àlùkìámọ̀ rárá wọ́n sàfẹ́ jẹ àwọn ni áàlù ọ̀bánà àti náà fi dúnìyà wọ́n máa ń láwọn bí aláàkọ̀rọ̀ tì mí kọ̀lá ayéyìn ayéyìn ayéyìn ni bálùkìámọ̀ bá fi ní kó wí kò sí tó kàn án pẹ̀lú dáadáa bálùjẹ́ náà àwọn yẹn inú bí àìfọ̀kànbalẹ̀ gbogbo àwùjọ ayé pátápátá tí ń rìflẹ́tì táwùjọ bí táwa náà lóyún nìyí ìlúpa níbi tá a bá dé yìí ìyẹn jẹ́ kí máa hù tẹgbòtẹgbò bóò láti gbógun ti kìdnápà bóò láti gbógun tó lè bóò láti gbógun ti gbá bóò láti gbógun táwọn mọ̀dàlú olóṣèlú rárá à ń re lórí nìyẹn gbogbo àwùjọ tó hàn bá ti bẹ̀rọ náà wọ̀n lè tóró àwùjọ sayé tẹ́ ẹ̀rọ kó tóró táwọn yẹn sálọ yẹn ó sálọ ìsìnkú sálọ London mo ń bọ̀ abẹ́ òun fẹ́ débẹ̀ o ibẹ̀ náà mọ̀rọ̀ bá rí ẹ̀ náà dé wọ́n mú wọ́n mú wọ́n fi òfin tipátipá mú ara wọn láyé ni wọ́láhì àwọn ò bá ń sọ̀rọ̀ àlìkámà wọn gan olórí àwọn lórí wọn gan ò sọ̀rọ̀ but ayé yìí túláàsì ẹ̀jẹ̀ kágbádùn ẹ̀ tí kìí sí bẹ́ẹ̀ ni ìlú àwọn òyìnbó àwọn wà pé a ti ṣẹ̀rẹ́ ìsìláàmù wá fi bírúwẹ̀ náà múyàn pẹ̀lú ẹ̀rí tí máa kàjáde ó tún wá fi múyàn nípa pé double headed sword ọ̀rọ̀ alkiyama ìdá olójú méjì ni yóò jẹ́ káyé yóò tòrò ẹ̀kọ́ kan balẹ̀ láyé ẹwà dé síbi ìyọnu ọlọ́jọ́ bẹ̀rẹ̀ alkiyama àwọn tó ń yàn táyé wọn wà máa láwọ́ ìlà ààfẹ́rọ̀ tìbí sọ́lá lọ́wọ́ bá tẹ̀sí dáadáa fún láyé kò ní jèrè àrùkí àmà wo àwọn kan láyé bẹ́ẹ̀ ibẹ̀ làwọn èèyàn rọ́lọ́ báyìí nìyí tó bá rí visa Italy àwọn yóò sọ pé congratulation tó kí ni congratulation ló ti fi lọ Italy irú irú kíkí tó hàn kẹ́ni tó lọ hajj àìmúra wọ́n kí ẹni orí visa Amẹ́ríkà gbà ìbá àti pé góòlù wọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kì í ti ṣe bẹ́ẹ̀ tààrà àti múlọ táǹtàwọ̀ ẹlẹ́bí náà kí ló fàtí ìròrí ìròrí agbàdà sọ́dọ̀ lọ́wọ́ àti báàsì náà ti kú lọ́pọ̀lọ́ yẹn báyìí fàdárò nípa ṣètọ́n wàsànyìn rùbìlá àdìsárèhìn ولا تنخدعوا بدعاياتهم ومظاهرهم مهما تظاهروا لكم بالمحبة والنصح ẹ jìnà sí isba shaitan ìpín méjì náà ní kọ̀pẹ́ mẹ́ta ẹnìkan sọ ọmọ Ghana na igba secondary school ó wá jẹ́ teacher anthony mr owusu ọ̀padà gbàtìlámù èkejì rẹ̀ oúnjẹ mr dan òun ọ̀padà sọ níbi àhùkù náà gbàtìlámù mr owusu wọ́n sọ ní Muhammad ṣùgbọ́n kó tó máa sọ wípé I am not a Muslim nor a Christian. And when, when I get back to my to God, I will see what what will be my position. Oko then a kọ́ sí pé sí mẹ́ta máa ń rárá kò pẹ́ mẹ́ta. Tí èèyàn Muslim, káfíìn ni. Tí èèyàn bá ti jẹ́ Israel lọ, Jẹ̀mọ́ Ọ̀tọ́lọ́run, tí Israel ṣètàn ni kò sí irun jinlẹ̀. Nígbà tí ò bá ti bọ́lọ̀ ń tò, gbogbo tó bá bá tò láyé kò sí ọjọ́ mọ́tọ́lọ́run náà nìyẹn ẹni yóò mọ pèpè ìgéèsì ọlọ́run ni yóò kórè rẹ̀ ní ọlọ́run dáálẹ́ka bíi àdáhùn kẹrù sọ́láàtù Muhammad ayé àtàwọn èèyàn pọ̀tọ̀ lọ́run èèyàn pọ̀tọ̀ lọ́run sóyé ọlọ́run ní kẹrù húmà anzala lọ wọ́n kórè àtọ́lọ́run sọ̀kalẹ̀ kò sí bí ó ṣe pọ̀tọ̀ sọlọ́lọ́wọ́ àtọ́lá kò sì ní nífẹ̀ẹ́ mùsùlùmí kan tí ọlọ́run ti sáàtìdé wọn àyàfi tí ìbá ti kó kọ̀tọ̀ ọlọ́run lókù ọlọ́run nítorí kó kọ̀tọ̀ ọlọ́run torí rẹ̀ fàábàkọ̀ àmàlàhùn ìfẹ́ wọn bàjẹ́ lọ́run tí lọ́run kò bá fẹ́ wọn jẹ́ tòtó báwọn tó kọ̀tọ̀ ọlọ́run wá pọ̀ jù lórí ilẹ̀ ayé kò sí fọkànbalẹ̀ láwùjọ mùsùlùmí ọkàn náà balẹ̀ tí ìbá tẹ̀ pé òun náà ó tún fi yé pọ̀ ní ìsìnmọ́ra wọn àmẹ́ tí ń sọ kálímọ̀ ìsìláàmù yàtọ̀ sí ẹni tó jáde ọkàn ìsìláàmù mọ́ tí ìbá sọ fún ọ pé àsàlámù àlè tó sì mọ́ rí ọkàn ó sì balẹ̀ tó wáyé pé ìsìláàmù kọ́lọ́ ń sọ kalẹ̀ fáànù orí làǹtọ̀ sallallahu alaihi wasallam ò mọ́ rí kódà nígbà tó yọ sí ọbẹ̀ àrùjànú lórí tó wá ní àsàlámù yàtọ̀ sí tí wọ́n sọ àwùjọ jà tí wọ́n sọ àwùjọ jì lásìkò ilé àwọn yòó ọkọ̀ kọ̀kọ̀ balẹ̀ wọn náà sọ pé wà ní kùmùsà ìtumọ̀ ẹni pé feel free sí mi ìlàbú kàkà tí wọ́n rẹ̀ bí sí ọ ìtumọ̀ àsàlámà àlékún ìlàbú kàkà tí wọ́n rẹ̀ bí sí ọ torí ẹgbà tán fà ábà kan áyà mẹ́rin sátò nìta tí wọ́n pa ẹnìkan tí ń daran tẹ́ran pọ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n ní sọ àwọn onítàkùn wọ́n ló sọ àsàlámà àlékún apá kan wọ́n sọ pé ó sọ pé àwọn ń tọ̀hún sanjọ́ tàbí tí wọ́n wà ní agbèjò ní dáàjì àwọn wá pa nígbà tí wọ́n wá pa wọn ò sí dọ́dọ̀ òjúṣe ọlọ́run táyà ti sọ̀kalẹ̀ wọ́n bá kóra lọ́dọ̀ ànábì mi sallallahu alaihi wasallam tí ọlọ́run fi ń bá wọn wí àwọn sọ pé gbólóhùn tó wú yẹn àwọn kà sí pé ó wú ìtìkọ́ á ó fẹ́ fi dáàbò bọ́ rẹ̀ ní kì pé ó kan lẹ̀fẹ́ sí lọ́hùn òjíṣẹ́ ọlọ́run máa ń bí wọ́n lè pe àfà ṣàkọ́kútún máa ń kọ́lé bìí tẹ́ ẹ lá ọkàn rẹ̀ lẹ́sìn mọ̀ tó bá ti wí wọ́n ti dára yìí يا أيها الذين آمنوا إذا ضربتم سيباني لوني لي وعن القوابي نأتي فوق صلاة النساء إذا ضربتم في سبيل الله فتبينوا سيبا وعنوني أجو tẹ wà lójú ọ̀nà náà fọ́tàbá yànú ẹ rí pé ẹ ráyè dájú. wàlá taqulu liman alqa ilaykumu salama lasta mu'mina. ẹ má sọ fún ẹni tó sọ pé àgbọ́dọ̀ sàlámù gan ni àyà kọ́ra ń gbé jáde wàlá taqulu liman تبتغون عرض الحياة الدنيا Ìjọba sí nǹkan kan àti Islam lèyàn fi dínà ìfọ̀kànbalẹ̀ àtàlẹ̀ kìámọ̀. Ọlọ́run sáàtì rí àwọn èèyàn rẹ̀ aláàtàbí ni wọ́n ti bọ́lọ́ ń bọ́. Ọlọ́run ní sáàtà gbọ́n ní àrọ́rọ̀ àyà ti dùn ya. Ẹyin gan lẹ parọ́ torí tí ń kó kiri ẹran òun ló wọ̀ yín lójú. Ẹ gbà pọ́lọ̀ ní ó kẹyìn kì sẹ̀lẹ̀ sáyẹ̀ lè dára yín كذلك كنتم من قبل فمن الله عليكم ìgbà kan wà sẹ́yìn náà dàbí rẹ̀ tí ìbá ti pé mo sàánú yí mo kẹ́yìn sẹ́yìn náà sọ gbónú Islam tẹ́jìdẹni ọ̀lọ́ tẹ́jìdẹni ìní tẹ́jìdẹni ìkẹ́ fàtàbáyànù ẹmẹ́rin láti dájú gidi Inna Allah kana bima ta'maluna khabira. Ọlọ́run mọ̀ gbogbo ẹ̀sìn lámẹ̀tán, tí sì máa fúnyàn ní èrò rẹ̀, ìmọ̀ fúnyàn lẹ́sàn rẹ̀ ó mọ̀ tán àwọn tó ṣẹlẹ̀ sí yẹn náà àwọn tó ti ṣe ọlọ́run táyà ọlọ́run ń tírénì láti jẹ́ múmi ní òdodo torí pé kúránù òkè sọ̀kalẹ̀ tán nígbà táwọn yìí àwọn náà ọlọ́run jẹ́ kí á mọ etí ń bẹ lọ́kàn wọn gangan nínú tọ́lọ́run sọ̀kalẹ̀ yìí pé àwọn bá pa àràfáà ní fẹ́ràn rẹ̀ lẹ̀ ayé ló wọ̀ yìí lọ́kàn tọ́lọ́run gbèjà wọn ni ọ̀dà túrátù alẹ́ alẹ́ alimoran aya 52 aya 152 ẹ̀tún gbọ́ mi bẹ̀ lóra kẹta aya 152 ọlọ́run ọlọ́run téèyàn bá tún lọ́run kò bẹ́ẹ̀ nìkan kan láti rí wọ́n ni ó mọ̀ tún sí àdíjọ́ mọ̀ tún sí gbogbo ìgbà náà ni kìí ṣe pò kan láti jẹ́ ní ọlọ́run tó kẹ́kẹ́ tẹ̀lé ti dàgbọ̀ ọlọ́run àti súnà náà ní sọ́lá ọ̀sọ́là kìí ṣe pò kan tá a dé láti jẹ́ ẹni gidi àti ká tẹ̀lé ibi tá a bá kù sí àmọ́ kù síbẹ̀ tá a sì máa mà látara tẹ́rọ náà àti túnú ànábì ni lọ́kàn ó bí balẹ̀ bí ọkàn ogun ayé bá balẹ̀ tọkàn ẹni tí ò tẹ̀lé tẹ́rà yìí o tí òun bá mọ̀ kọ́ òun ò tẹ̀lé dájú wàláhì ọkàn ò lè balẹ̀ fọ́nà yìí bá ń tàbí ẹni tí tẹ̀lé lójú ogun ayé fúnra ara rẹ̀ ọkàn ò lè balẹ̀ pé òun ò sì sínú àwọn tán wù yìí o wọ́n sọ fẹ́ lómi níbi sẹ́kàn tó ṣe pé jazakallahu khairan ó sì mọ̀ pàdé àyàn ò lè gbà torí kò sí sẹ́yìn torí tọ́lọ́ òun gangan fúnra rẹ̀ balẹ̀ ni ẹ̀ka yà mú. Wàlàkọ́dẹ gbọ́dá kọkún lọ́wọ́ Ọlọ́run ti sàdéhùn. Ọlọ́run ti sàdéhùn. Mo fẹ́ máa mú díẹ̀ díẹ̀ ni. Ọlọ́run ti sàdéhùn ó sì mú tẹ. Wàlàkọ́dẹ gbọ́dá kọkún lọ́wọ́ wà àdá. Kí ládéhùn tọ́lọ́run ṣe? Ọlọ́run ni ẹ jọjà, ẹ borí ogun Ohud. Ọlọ́run ti mú tẹ. Wọ́n sì borí ogun Ohud. Wọ́n borí ogun Ohud débi wípé wọ́n mọ̀ pé ló padà borí ogun Ohud. Ogun ti àwọn tí wọ́n gbógun ti ti sá lọ ẹ máa tẹ̀síwájú. ṣàtà ìdá fàtíìtùm wà tàlàzàtùm fil amri wà àpàìtùm. orí pé ẹ borí àdéhùn tí mo ṣe pé ẹ borí náà tó sì wà bẹ́ẹ̀ tó ń lọ́run sì dúró sí yín iná ilẹ̀ wà ó ṣàtà ìdá fàtíìtùm kí sílẹ̀ fi kàkọyọ. wà tàlàzàtùm fil amri. wà tàlàzàtùm fil amri tẹ́ ń fa ọ̀rọ̀ mọ́ra yín lẹ́nu tẹ́ gbà fojì sí ọlọ́run kí lọ́rọ̀ tí wọ́n fà mara wọn lẹ́nu kí lọ́rọ̀ tí wọ́n fà mara wọn lẹ́nu òdífẹ́ ọlọ́run bá ní ẹ níbi bí ẹ má sì kó mẹ́tẹ́ ti gbọ́rọ̀ ní ìyẹnu mi until further notice báwọn sójà ti máa ń ṣe last order last order tá a bá sọ fún mi pé ogun ẹ máa jagun lọ ọ̀n bá pa ọgbọ yín tán ẹ máa jagun lọ náà ni hold on tí kọmọdáàdì bá ké ṣé ó tó ó tó náà nù ọyẹ mórí lọ bí ẹ mórí lọ náà nù last order òjíṣẹ́ ọlọ́run nìkan tó bẹ̀rẹ̀ ògùn ní bí ilẹ̀ yẹn wà ó ẹ̀ ti gbọ́dọ̀ kó mbẹ̀ títí tẹ́ẹ̀kì gbọ́ lẹ́nu mi wípé ọyẹ kó mbẹ̀ ọ̀rọ̀ yẹn náà wá ń fà mọ́ra wọn lẹ́nu wọ́n ní ìṣẹ́ ọlọ́run ti bí sí ni kò bá ti sọ máa kákúrò mbẹ̀ àìrójú ti bá mi kì bá ti sọ máa kákúrò mbẹ̀ ó ní àwọn kan ní ẹmọ́ gbàgbé pé títí tí ó fi sọ fún wa kákúrò mbẹ̀ ẹ lọ́wọ́ tàbí gbogbo tàbí mi lọ́wọ́ ọ̀rọ̀ tó ń fà mọ́ra wọn lọ́wọ́ nù ọ̀tàn náà záà tó fi àmúrí ẹ̀ wá ń gbà ọ̀rọ̀ bí ẹ̀ ń gba kìíní kẹ́ ń gbọ́rọ̀ mọ́ra yín lẹ́nu ẹ̀ dúró sórí wípé ẹ̀ gbọ́rọ̀ lásọ̀dà tí mo fún yín ẹ̀ tẹ̀síwájú. wà á sọ ìdún mi bá àbí máa arọ fún máa tó ṣíbù. lẹ́yìn ìgbà kan mú ní tẹ̀ lọ́wọ́ bóyá nu fóun wà á fọ iṣu ẹ wá ìyàpọ̀ ọlọ́run tó ní fún ọlọ́run ìrìn adé yìí ẹ wá kọtọ náà ní bá dùnmọ́ àrọ ọgbọ́n máa tàbí bóun nígbà tọ́lọ́run fi tẹ̀lé ẹ lọ́wọ́ tẹ̀síwò nǹkan tẹ́ ń fẹ́ yìí nǹkan ọ̀rọ̀ alẹ́sàntẹ̀kì ní sọ́ńtà lọ́dà lẹ̀ àwọn ní ẹ̀sìn ìdà àtórí jìbìtì kan náà ẹ̀ka. And Allah had certainly fulfilled his promise to you. He fulfilled his promise to you. When you were killing the enemy by his permission. Ẹ àwọn ẹ̀rọ wọn gúúsù gúúsù lóògùn gúúsù. Until the time when you lost courage. You lost courage. And fell to disputing about the order given by the prophet. Ẹ̀yin yapa ẹnu lórí order given by the prophet. Tó fún yín and disobey you disobey after he had shown you what which you that which you, you love tí wọ́n bracket, wọ́n brákẹ́tẹ̀ wọ́n sọ pé kí ni wọ́n lọ́ọ̀bù yẹn nìkan ayé nígbà tó lọ́ọ̀bù nìkan ayé mẹ́rin mú gbọ́. among you are some who desire this world. mbili wo mi n kun man rí dunia nínú ayé ayé náà ni o ẹni tí wọ́n tẹ ayé ní wọ́n á bẹ̀rẹ̀ and among you generation ọlọ́run bá ń bá blame yẹn. àwọn tí wọ́n jẹ́ àjùwá lọ láyé àtàlùkì àrùn náà bí ènìyàn yẹn ọlọ́run yìí fèdè wọn máa rọ̀ bókà nínú láàrin ìlàbí lọ́wọ́ máa ń sábàlá bò àwọn among you among you are some who desire this world some who desire this world fẹ́ẹ́ ayé ìlú wà lọ́fẹ̀ẹ́ and among you are some who desire the hereafter. àwọn ah tí wọ́n ti fún wọn desire àfẹ́rọ̀ ní yàtọ̀ ẹnu bíbẹ̀ náà. then he turned you back from them defeated. ọlọ́run wá ọlọ́run wá kú òbí ọlọ́gbà tẹ́ ti kọ̀ sẹ́ni tí mo rán lẹ́nu kò sí ìṣẹ́gun fún yín mọ́ ìdààmú ló kù. that that he might test you. ọlọ́run wá ọlọ́run wá dá àwọn kòtò yí padà náà fún wa rọwọ́ mú ọ̀nà tó ń gbà rọwọ́ mú àwọn ọkùnrin nìkan náà bá àtẹ́kì àwọn ènìyàn yìí ìgbà yẹn orí ìjọ tí wọ́n ti àtijọ́ ti bẹ̀rẹ̀ ogun orú èèyàn tí wọ́n pa

náà sọ̀hábà títí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lórí pàtó jẹ́ káfíìn síbẹ̀síbẹ̀ náà ọlọ́run pàdé ọ̀dọ́gbẹ́ ogun yẹn ẹni pé málìwù ń pààrọ̀ pẹ̀lú bàtálẹ̀ ṣé bílẹ̀ bá fún wọn nínú ìtàn ilẹ̀ ní málìwù ti rí i pé ìtọ́wàyà ti gbà wọn nínú ẹ̀rọ ní ẹ̀gbọ́dọ̀ kó lẹ̀ kò sí yẹn bẹ̀rẹ̀ wọn kó lẹ̀ kíkó mẹ́ta kó bẹ́ẹ̀ àwọn ìfèrí tó kù ti ń sá lọ àwọn sọ̀rọ̀ ti bá kọ̀ wọ́n káyọ̀ wá rí wípé nígbà táwọn ilé ìdíkò ń bẹ̀ tóun ti wà ní tóun lè rí léèdì lẹ̀ pẹ̀lú òun àtọmọ ogun òun ó fi hàn pé ogun tún lè ṣẹlẹ̀ nílẹ̀ ló bá rí léèdì àwọn péréte tí ó kù sọ pé òjútọ́ ọlọ́run sí ìníká kó ọ̀kọ́kọ́ pa wọ́n wọn pé mẹ́wàá ó tẹ̀ wá gbadẹ̀ padà ó wá ké pẹ̀lú nǹkan náà sí fáwọn tí ń sáré pé ẹ padà làwọn tí ní wọn bá wà láàrin nígbà táwọn ọmọ ojú kọbí padà àti ìrùfà tí ìlòsù méjì plan ní ọdẹ lẹ́bù náà ti kọ́ wa lọ àyè tí mo ti sọ̀rọ̀ yìí táwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn fi sọ kí mo ti ṣẹlẹ̀ ní ẹ̀yìn òkè náà tẹ̀kù nígbà ta lọ́nà ibi tí kiri kan ti ní óhòdù tẹ̀lẹ̀. wọ́n wá rí nígbà táwọn yíjú padà wọ́n wá rí àti bàtà lẹ́wọ̀n ẹ̀ àwọn náà wò pé kákó wọn máa ní parí lọ́sẹ̀ wọn nù. èèyàn lè sí rí iṣẹ́ àmọ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ kò sí ìmẹ́jì torí pé inú ayà yìí náà ẹbá nǹkan tọ́lọ̀ ti parí ẹ̀lọ tó lè wọ́n á ti padà sàmójúkò fún yíò fún ọba tó jí ẹ̀dá lókè àná ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين ولقد عفا عنكم ọba tó jí ẹ̀dá lókè àná orí àwọn sàhábà náà ẹ wá wo àwọn àyà mi náà tó tún sọ̀kalẹ̀ tó ṣe lórí rọ̀sọ́lù wà ìfọ̀nbáwà sọ́làmù náà gan ìdàbẹ́ lọ́lọ́ba gbélé lára àjọ ara lójú kí ọ̀rọ̀ wa gbélé wọn sí ẹ̀ ìdílé ti dábì ẹ̀ tẹ̀lé ẹ̀ tẹ̀lé sí náà gbogbo ẹ̀ tó bá tẹ̀lé lọ́rùn kan lábẹ́ lọ́lọ́run kọ́ rẹ̀ lọ́rùn pé bá kéèké lọ́lọ́run kọ́ tó kù sí i nígbà táwọn ẹ̀ tó kù sí i tó kù sí pé bá kéèké tó dáàbò bá dàlóhùn lọ́dọ̀ òun ti tán àwọn bàbá ọkùnrin mọ́kà àwọn òfin ti tán àbàkà wátàwá ńlá èyí ti ṣe é ti ṣe ìdó ìṣòro jù mọ́rin ojú mọ́bàdó oṣù mọ́bí tẹ̀yìntì à ń já àwòlẹ̀ àmọ́ àdúrà ọmọ mùsùlùm onítàn ìdọ̀sílámù onítọ̀ náà kò sì kẹ̀yìn sí tara látara àfẹnú bí èyí ṣe pé báwọn ilé ìdímọ̀ lójúkọ̀ yìí bá dé ìsìlámù àwọn kan wà ọ̀gọ̀ọ̀rọ̀ ni wọ́n ó kàn sí ìsìlámù tẹ̀lé wọn ni ló fi bíńsì pẹ̀lú àwọn tí ń bá sọ̀rọ̀ yẹn tètè pẹ̀lú àmọ́ nígbà tó ọlọ́run ti máa yà kalẹ̀ èyí tó ọlọ́run ti máa pé òun ti jẹ̀bi wọ́n ọlọ́run wá orí jìbì ẹlòmíì nínú àwọn òjijì nínú àwọn ànábì ọlọ́run dàwúrò alẹ́ sàlám tó ẹ fadájọ́ ni ọwọ́ àtúlẹ̀ kò sọ́ọ́tù sọ́ọ̀tù àbí pọ́pọ́ pé tó sọ́ọ́tù sọ́ọ̀tù tí dídé pé àwọn èèyàn wá ṣẹ̀ṣẹ̀ pọ́ndùn náà wọlé tàfáwù àwọn mímì ìrọ̀ ọ̀bà tí ò ráyè àti àtẹ́ǹdì sí wọn wọ́n bọ́ tààrà wọn wọlé pé ọ̀rọ̀ dáúdà yóò dájọ́ fún wa yóò dájọ́ yìí yóò dájọ́ yìí ọlọ́run ni ó jẹ̀bi ọlọ́run dalẹ̀ bi torí ìbádájọ́ ọmọ yàn ọ́ ìbádájọ́ ọmọ yàn àwọn àròjọ ara wọn tán ìdáhùn tẹ̀síwò mi kì í sí ìrọ́jú ni o ìdí tó wà lójú ayé àyẹ̀gẹ̀ gan-an nìkan tó fẹ́lẹ̀ ó keep ara ẹ̀ busy more than necessary táwọn oníjà ti ẹ̀ para wọn náà ti wá wọlé tipátipá nǹkan yẹn gan ni kìí ṣe pé nígbà tí kan sọ pé mo ní àgùntàn mo ní àgùntàn ninety nine ìkan náà lágùntàn yẹn ọ̀kan eléyìí wá ní ninety nine ọdún wa gba tẹ̀lé mọ́ ọ wá túmọ̀ sí pé ànábìdà ọ̀dà fẹ́yàwó tó pọ̀ ọdún wa kẹ́nìkan lọ pa ọkọ ẹnìkan lógun lọ́dún wa gbà mọ́ ẹ má ti kèfèrí pẹ̀lú tàkítàn o.

وقر راكعا وأناب وأناب Ọlọ́run ọwọ́lọ́run ó bá yọ̀nà ọlọ́run. Sọ́bọ́kọ́ ọ̀rọ̀ aláwò dáàrí. Ọlọ́run àforí àforí ìtẹ̀lẹ̀ ẹ̀jẹ̀. Wà iná láhú wà ibi tó abọ́rọ̀ rẹ̀ ni pé ká má gbà tàn jẹ pẹ̀lú àwọn eléròkérò tí ó jẹ́ pé kí wọn ò jọ tọ́lọ́mù ti jọ tànábì sallallahu alaihi wasallam ibi tá à ń lọ ni wípé àwọn gangan ni wọ́n dàwùjọ ìrú wọ́n sì domi ẹ̀ tó tòrò fún dàrú kò sì sí ìkọjá àmúṣẹ níbi tọ́rọ̀ dàrú dé yìí tọ́rọ̀ orílẹ̀-èdè ti dàrú lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tó dàrú dé yìí kò sí ìkọjá àtúnṣe àwọn èèyàn sì máa ń bá àtàjẹ pẹ̀lú àwọn léròkérò a ní wọn lára a ní wọn lẹ́dàá a ní wọn lẹ́bí alẹ́dẹ́ ni wípé àwa tá a sùn lọ́run lòdì sí àìnífọ̀kànbalẹ̀ kan nù tó ga òdìgbà tó ní bá pa wá kátó mọ̀ sọ́kọ̀ kan wọ̀ balẹ̀ òdìgbà tó ń wá gbé wa lọ àmọ́ gbé wa lọ́mọ lọ àìní kọ́rẹ́jì tó tó láti sin lọ́run àìfọ̀kànbalẹ̀ kan lọ́sọ̀ọ́

ọmọ yàwó kan lágbàdà ìfàṣọ́lá àbúláwọ̀ ìgbàlọ́ ọ̀fẹ́ rọ ó ní àwọn mùsùlùmí àwọn nǹkan tó yẹ káàkà sí àyíká sí o ó ní bọ̀tẹ̀ bí muslim community kéṣẹ̀ bí afá kan gbogbo wa lápapọ̀ ni láwùjọ tá a wà yìí náà tí wọ́n mú wa lọ́wọ́ sọ náà àmọ́ ti wà mọ́lẹ̀ àmọ́ ti wà lókun lọ́rùn mọ́lẹ̀ ìjọ pé gbogbo tí wọn bá fẹ́ kọ́ ọmọ wáyà sí náà ló gbọdọ̀ yà sí tipátipá tó bá jẹ́ skul gbogbo tí wọn bá plan fún ó bá tọrọ mi kò bá mu náà ló gbọdọ̀ rìn tó wá jẹ́ bí iṣẹ́ gbogbo tí wọ́n bá plan fún wọn náà ló gbọ́dọ̀ ṣe ó bá tọ́lọ́ mu kò bá mu àwa kan láti bí wọn bá àtà àti wọn bá sí láyé mọ́ inú ẹbí kan tó jẹ́ ti mùsùlùmí náà tó jẹ́ ti Islam náà wọ́n ti jáde tó gbogbo tí bá di stéètì láàmú tẹ̀lé wọn dogmatically tí ó dé sí lọ́dọ̀ tí wọ́n bẹ́ẹ̀ ẹ̀bí muslim community tí ọlọ́run bá dé àbíbi inú ẹ̀ ọmọ èèyàn lè padà ti pa o but kò dìgbà yẹn torí pé àbèrè bínú ọlọ́run ní tí ó sì fi ń ṣẹlẹ̀ láti pẹ̀lú asákèsì ẹ wo àsòfò ẹ wo ní wọ́n ti plan ẹ̀ lo ọ̀pọ̀lọ more than ninety percent ọmọ mùsùlùmí wọ́n ti plan ẹ̀ pé kò sí nǹkan kan tí ẹ̀sìn yìí ṣe pẹ̀lú òòrùn múra ó bá ti wọ̀ ọ́ àwọn àyè bíi mẹ́sàn-án ọlọ́run sẹ́bilé ọlọ́run sẹ́bilé ọlọ́run sẹ́bilé lára in tó jọ mọ́ ìṣesí ìmúra ń lọ bíi mẹ́sàn-án àwọn tí ń fi irun kún wọ́n sẹ́bilé wọn àwọn tí ń rò wọ́n sẹ́bilé wọn àwọn tí ń fi irun ojú kún irun ojú wọ́n sẹ́bilé wọn oríṣiríṣi àwọn làánà ibi ibi ibi ibi kò sì fẹ́kẹ̀ẹ́ ọ̀kan láwùjọ láàrin ọmọ ìsinmi lónìí kò fẹ́kẹ̀ẹ́ ọ̀kan ní gbogbo ọ̀nà tí gbígbà wá ẹwà lọ́kàn balẹ̀ títàrí ìbá sọ̀rọ̀ táàrí ilẹ̀ táàrí mú tán sí nẹ́tàn sómi tán free education ṣe inú fọkànbalẹ̀ láwa láìsí lọ́wọ́ kìí ṣe inú fọkànbalẹ̀ orí dájúdájú gbàtà àti ríkú àti mọ̀páàkù tó wáyé pé jọ́kàn péré lọ́wọ́ pa ogo wa ni àfún níbi ìlúkùn ní òkú náà àti níta àṣẹra wa létí tí ìbá jẹ pé à ń gbé òkú sin à níbi ìlúkùn pa á kù ó dá mi lójú bẹ́ẹ̀ tó tí bá tí wọ́n fojú ara wa rókù náà tá à ń sèkú tá à ń padà sílé kó yẹn tó súnmọ́ wa kú àṣebí ìgbà táwa náà lọ àṣebí ìgbà tó jẹ́ pé ẹ́ǹdì àwọn kan ó ti dénú gbogbo tí wọ́n bá gbáyé ṣe á sì bí wọn òtítí ọlọ́run bá tọ́lọ́run sọ́là oníkàmọ̀ kára wa sí ẹni tí wọ́n ti fẹ́ jóun náà sí bí ìgbà tó fòun náà òní náà wọ́n sì ní àtẹ̀yìn kámọ̀ kà fún bẹ́ẹ̀ káwọ́ bá sì láyé káwọ́ bá ó tún lọ máa pé ẹtù ti sọ láti nígbà bẹ́ẹ̀ ní tèmi ìmọ̀ àdéhùn ni sọláàtù mọ̀ wá dà sọláàtù mọ̀ wá jẹ sọ́ọ̀lì sọláàtù mọ̀ wá dì sí sọláàtù ẹni lágbére fáyé. tó bá tún jẹ́ kó tún ti sọláàtù nù kò tẹ́ wàá fi rárá. tí a bá ń tọ̀yàn tí a ń múyàn lórí mára lọ́nà tí ìfọ̀kànbalẹ̀ òfin ní wọ ayé yìí ẹ lè bìlíìfù ẹ̀ àti tẹ́ bá gbọ́ fìtá gbọ́ lọ́wọ́ ayé àti sínú ànábì sallallahu alaihi wasallam ń bẹnu àwọn ọ̀rẹ́ wa ń bẹnu ẹbí wa ń bẹnu ara wa tẹ́ ẹ lè mọ̀ pé orí kéyìn ó lè sìyàn lórí ló wà nísìnyí fẹ́ kéyìn ó dàbí òun àti kéyìn bá gbọ́ fìtá gbọ́ lọ́wọ́ ayé torí kò ní kọ́ńbà ní láti náà tó ní fún yàn yóò wá jẹ ní ìdí pátápátá kò ní kọ̀ láti náà tó ní ìjẹ́ má tọ́jú ẹ̀ wá ṣọ́ọ̀tì làárọ̀ ayà twenty one tàbí ẹ̀jẹ̀ ká kọ́kọ́ lọ ṣọ́ọ̀tì tọ́ha ayà one twenty. ìbílíf ọ̀gá àwọn tí máa ń da omi àlàáfíà ní irú ni ìbílíf dáná tó lọ́ọ́ àlè ó sọ fún bàbá wa Adam bàbá náà wa Adam yá Adam hal adulluka ala shajaratil khuldi wa mulkin la yabla فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى jẹ́ ń sọ sọ́nà igi àjẹ́ àjẹsẹgbére ayé kan tó jẹ́ ọ̀wọ̀ múlékí ńlá yábúlá àkọlá kan tí ò ní tán fa'akala minha fabadat lahuma sawatuhuma wọ́n fẹ́ jẹ́ báyìí àtìyàwó ẹ̀ wọ́n kàn ríra wọn ní òhò ní àti rí bá tú وطفقا يخصفان عليهما من ورق الجنة ìdàmúdé ẹnu ẹ̀láwà lórí wọ́n bá bẹ̀rẹ̀ sí já ìwé ìfura wọ́n mọ jíjẹ́ ìhòhò ìdààmú bá dé máa ń jáwé lọ́sùn jáwé lọ́sùn ẹni tó sì kó bá wọn o bí àgbà táwọn èèyàn dáǹsì ìjọba ìpìlẹ̀ ọ̀rọ̀ ni pé ẹgbẹ́ ń sìn lóore bí tí mo lọ mọ̀ ẹlẹ́ẹ̀kejì sọ́tò làárọ̀ báyà twenty one wàkọ́ sàmàhùmà. wàkọ́ sàmàhùmà ìnákùnmá lámìnà náà fífi. ó fẹ́ ní kọ̀ọ̀kan ní tí ó jẹ nínú tọ́lọ̀ bá fi léwọ̀ ìní ìlákùnmá lámìnà náà fìhìn onínà sí hàmìní kí iná mọ́ á ṣe lámìnà náà fìhìn kí ni mo ń ṣe ó yí lókun mọ́ ní báyìí fà. fàdánláhùnmá bí dúró. ọwá gáì tó tọ́ wọn ó tọ́ wọn sọ́nà bí pẹ̀lú ìfànjẹ ẹni tó bẹ́ẹ̀ bá tẹ̀lé jẹ́ olùsọ fún wọn pé wá ọkùnrin mò ń gbìyànjú àti bá tẹ̀lé jẹ́ ó sì múra ní ìsinmi àti tẹ̀lé tí mo bá sọ torí pé mò ń gbìyànjú àti bá tẹ̀lé jẹ́ mo sì gbìyànjú àti bàlẹ̀ kíá mẹ́ jẹ́ sáàtẹ̀lẹ́ nìkan tán sọ bẹ́ẹ̀ fún mi dáadáa tí ń sọ àwòrán dáadáa tó jẹ́ ibi ni wọ́n gbé wa pàdánù láhùn mọ́ bí gòrò ìtànjẹ ló fi tẹ̀ wọ́n

nínú sóra wo àdàrọ̀ 27 kásókò mẹ́ yába ní adam èyàn ọmọ adam yába ní adam aláyà sínà nàkùnmù ṣàyítọ́n ẹ má jẹ́ kí èsù ó kó fi sínà báyìí kama akọjá abáwá ikún nínà ìjẹ́ náà yẹ́ ìdá máa wọ́n á rí jà mú bó ṣe mú bàbá àti ìyá ayé kọ́ lárí jẹ náà ينزع عنهما ma ليريهما سوآتهما ọba sọ ìbẹ̀rù ọlọ́run aṣọ ọ̀kẹ́ lára wọn hàn wọ́n pé inú méjèèjì wà. ti sáájú wa ní sábàbí. Kó fún gbogbo àwọn tá a fẹ́ lọ ayé ìgbà tí àwọn

ojú ọ̀rẹ́ ni yóò ti máa jókòó gbà mí yóò máa ronú kí tó tako kìtàbọ̀ lọ́wọ́ àti súnà nàbì sọlọ́lọ́gbà fọlá ríro ó ti ń ronú yẹn tó fẹ́jẹ̀ ní débi orí ẹ̀ ti dàpọ̀ mọ́ lórí yẹn àwọn ọ̀tọ́ ọlọ́run láyé tí wọ́n máa ń domi àlàáfíà ayé àwọn náà máa ń ronú báwo làwọn ó ṣe báwo làwọn ó ṣe kò ẹ̀sìn ọlọ́run ọmọ wọn ojúlé pé ẹyá rẹ́ẹ̀tọ̀ kura náà ti máa ń ba fóònù àti láptọ̀pù àtọwọ́ ọyọ ẹ̀kọ́ kura yẹn wa tó ti ṣẹlẹ̀ rí nígbà tí wọ́n dáná tí wọ́n wọlé àti nígbà tí wọ́n dáná tí wọ́n ba koran nígbà tí wọ́n wọlé tí wọ́n ba koran but indirectly wọ́n gbà ó kàn kó ló léèyàn ni kò sí lílo ẹ̀mí ó parí ọ̀nà wọn lágbàgbà tí òun nílò mú wọn gbà àwọn òkókó òun bọ̀dún wọ́n ti gbà lẹ́ẹ̀kìrì pé mo fìdí náà wùdọ̀ ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ muslim kọ̀ọ̀mí tí wọ́n sọ̀rọ̀ koran mọ̀ ìrírí ọ̀pọ̀lọpọ̀ mi sọ̀rọ̀ ń sùn we as an educated person as a tra as a traveler, as this as that as ọlọ́jọ́ orí tó ti pẹ́ láyé ìjọba ń sọ̀rọ̀ ẹ̀dùn sí nìyẹn ẹni tó rí ìrírí à ń sọ kọ́ náà bá wí ó sì wà wájú yẹn ẹ̀ sọ pé ẹ sí ẹ kàbí tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ tẹ́wá yìí ti kà á lábàájọ pẹ̀lú kò sí ibi ìkàtàní rárá o wọn sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbọ́ wọn ní ọ̀rọ̀ àsọ ìkọ́lẹ̀ nìkan ni wọ́n lè fi sọ pé we are not Arab we are not Saudia we are not in Moscow. this is Nigeria this is Abuja ẹ̀bá mi wọ́n lè rè pé tí wọ́n sì sọ bẹ́ẹ̀ yóò sì smooth níwájú ọlọ́run bá náà tó ṣe gbé kalẹ̀ ayyuha al-muslimun inna al-amna min ash-shururi wa jami'i al-makhawif matlabun nabilun thabit ilayhi al-mujtama'at al-bashariyya وتتسابق لتحقيقه سلطات دولية بكل إمكانياتها الفكرية والمالية ká lo ayé ìkọkànbalẹ̀ ń bẹ ká máa ń ti ọ̀nà àkọ́kọ́ náà tó ga jù lọ́nu gbogbo ẹ̀ náà ni mò ń dúró ìfúnni látò ní àti ìbọn ti di pé ó yá kí ló gbé ta ló pa ọyá ẹ̀mú náà ọyá ẹ̀sẹ̀ báyìí fún ọ̀kọ́kọ́ ìyẹn gan ìyẹn gan ò ní sọ́ọ̀bù ìdàrúdàpọ̀ ayé bíi tẹ̀sìn àwọn àtàwọn àjókòó yìí ní òṣè méjì ẹ̀ àlè gbọ́mọ ọlọ́mọ àwọn táwọn bọ́ wà sí fún owó yìí àtẹ̀mí náà pẹ̀lú ògbọ́lọ́mọ àlè gbọ́mọ ọlọ́mọ àlè gbígbé àlè gbígbà tó ń bàbá gbé àlè dáná àlè dá ilé kódà ọkàn mi ń sọ pé àwọn tá a jókòó yìí àlè rí fóònù he kámọ̀rì kẹ́ tí ó pè pé wá gbà fẹ́ bàtí ń rò fúyẹ́ tó yẹn kí ló bi ibi tẹ́sí yé wa dé mi ibi yé wa dé mi tó bá tún yé wa jù báyìí lọ á tún gúdù jù bẹ́ẹ̀ lọ àlàáfíà mo mẹ́fà òní pé àlàáfíà ó jọba lọ́dọ̀ àwa tí mo ń wò yìí to some extent débi tẹ́sìn bá yẹ wa débi ibi tí ò bá ti jọba wà láyè tó yé wa débẹ̀ ni sẹ́nìkan bá rówó èèyàn kan nínú àwọn ata jókòó ìtọ́ wa mú lójú tó gbà owó mọ̀ nílé yìí wà láyè làbí ìyẹn fi rí lẹ̀ inú fàtẹ́ tó lówó ń fèrè nira ìnira pé kò rówó ẹ̀mí wàrà àti ẹni tó mọ̀ rówó mi tó wọ́n yẹn kọ́ sí ó bọ́ sọ́wọ́ ẹnìkan tẹ́sán náà rọ̀ yìí yóò rí ní ráńgẹ̀ ń gbóṣe òkú mu gbogbo ayé sì ń wá fọkànbalẹ̀ anabi ibrahim alayhi salam onírọ́bì jẹ́ alhadal balada aminan ó bẹ̀rẹ̀ ọ̀fọ̀kànbalẹ̀ fún mọ́tà ní kárọ́mà wàrúzùkọ̀ aláhùmínà sàmọ́rọ̀ ọwọ́ àtọ̀rọ̀ àrùsìkì tó pọ̀ fún wọn kí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn yìí sọ́rọ̀ tó bá kọ́ra ní 126 rọ́bì jẹ́ alẹ́ àádà lè báládà àmì náà ọlọ́run pẹ̀lú ìlú kọ̀kan balẹ̀ àwọn Ibrahim alayhi salam kò sí láyé mọ́ ìgbà tí ń bẹ lọ́rùn yìí thousands of years tọwọ́ balẹ̀ ó wà ní àtún àdánlẹ̀ wà ní zókò áhànà húnmínà sàmàrọ̀ wà jẹ́ káyìsì kí máa pọ̀ mẹ́ wà ìzkọ́lá Ibrahim rabbi ja'al hadha أهله من الثمرات wá jẹ́ káwọn ará bẹ̀ gbádùn ayé pẹ̀lú àǹfààní ayé ayà tó ń sọ pé mọ́kàn mọ̀káràmọ̀ sẹ́ńgbì ìtújú bá ìlú ìkàmọ̀lá ọ̀tún kú lè ṣe gbogbo ìdáhùn yẹn bá jẹ láyé wọ́n kọ́ bọ́ ààrẹ ayà kọ́ra ni wọ́n kó lọ dòmí àbí wọn kó lọ gbígbà dùà nígbà tó sin lọ́hùn ló bẹ lọ́hùn kìí sígbà tó kọtọ lọ́hùn gbígbà dùà yẹn ò tójú rẹ o ló sì mọ̀ rí bẹ́ẹ̀ fàdá àbíta òfèrè amí ọlọ́run ó wá bẹ lọ́hùn pé ó bẹ lọ́hùn ó ti ìfọ̀kànbalẹ̀ púpọ̀ ṣáájú kọ́bílà tàòfèrè rìsì kó tó sọ ọlọ́run bá jẹ́ kárí sí wọn pọ̀ torí kò sí báyìí tó lè pọ̀ tó tí ó bá fọkànbalẹ̀ ayé ń bẹ̀ ìdààmú náà ló mọ̀ jẹ́. wọ̀mí wà sáàlì tàòfèrè láàmì jẹ̀háàbì làyàm tábáyọ tẹ̀sí kó omi tí mo bá alákọ̀ọ́kọ́ tàbíìdù ìbùdó kọ́lùkálùkù ọmọ àláì kí ni purpose kọ́kàn wà lè balẹ̀ ká máa darí jáde tàbí wọlé ẹ̀sìn ẹlé ní ẹlẹ́ẹ̀kejì kó wá tó lọ́sọ̀tún wàlàbọ̀ àgbàlẹ̀rọ̀ guide security guide ẹmọ̀ká army armed forces police force air force navy abọ́ni abọ́ni àbọ̀ ara ní alábòlú civil defense sss ó pọ̀ lọ bẹ́ẹ̀ kí ní sẹ́ gbogbo wọn security company security personnel síbẹ̀síbẹ̀ kí là ń pariwo lé ní insecurity wọ́n ṣe program kan nìkan wá ń pè wọlé ó níjọba pé polisi ni ò tó àbámi millions mélòó fẹ́ gbà ní nàìjíríà ti tẹ́ tí ó kún àwọn tó wà ń bẹ̀ tó rí ẹgbà 10 million kún àwọn tó wà ń bẹ̀ ẹgbà 20 million ìyẹn tó kù náà rẹpẹtẹ síbẹ̀síbẹ̀ náà èmi má lè sọ báyìí pé ìwà eré àìsẹ́sìn àti bẹ̀rù ọlọ́run làwọn tó wọṣọ náà ń gbé lọ́bẹ̀ kíní wọn àfọn alágbára sí wọn ò níbi sẹ́yìn ìṣèjọba wọn ò níbi ìṣèlú wọn fi balẹ̀ gẹ́sì náà ni bójá àmì yóò fi balẹ̀ gẹ́sì ni torí ńgbà tí ò sí wọṣọ àmì ọkàn yẹn ti bàjẹ́ gbà tí ò sí wọṣọ ọlọ́pàá ọkàn yẹn ti bàjẹ́ àwa fún yúnífọ́ọ̀mù àti gan sẹ́ẹ̀lì mi ìwọ́n dùn lóṣù àpọ̀n ní ìsìn ó tún ti ní yúnífọ́ọ̀mù àtìbọn fún ìwà ẹ̀dúnkú tí ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ ẹ wá ní ó sì dáadáa síbi òun gan gbẹ̀yàn pa òun ó kó mọ̀ fọ́lẹ̀ lórí pé ẹ̀sìn ní máa ń bí fọ́kàn balẹ̀ ọ̀dà ẹ sọ fún wọn pé gbogbo pólíìsì nàìjíríà pátápátá ibi àtàtì mílíọ̀nù let them go and replace them with another thirty million ká ọ̀bá yẹn problem nǹkan iná wọ́n ti lọ nílé dèbò míì tó kẹ́kẹ́ tó mí ìzì èbù báyìí wọ́n ti gbá yín mú wọ́n ti gbá yín mú kẹ́ tó sì wà mú báyìí wọ́n ti mú yín kódà wọn ẹnìkan túdẹ́ǹtì ni wọ́n mú nínú haram láì jíṣẹ́ láàbí kankan wà láì fúnra rẹ̀ ló sọ fún mi junior mi ní nàìjíríà kan tó di pé ó lọ sọ́hùn ó ní wọ́n bá sọ pé wọ́n bá ṣe túdẹ́ǹtì lọ́wọ́lọ́wọ́ nígbà náà ni o ó kàn lọ kírun ní haram ni ọlọ́pàá bá mú wọ́n nítorí ibi ṣe rìn wọ̀láhì làbí nature ti ẹ̀sìn ni dóò lára díẹ̀ bí ìgbà tí yẹn máa rìn kó máa fi díẹ̀ díẹ̀ ó ń bẹ inú àdámẹ́ wọ́n bá mú wọ́n bá interrogate wọ́n bá fi padà wọ́n pe student lòun ní Islamic university kì í ṣe pé rìn yẹn bí àdámẹ́ ni bí ṣe ń rìn wọ́n ti fura sí ó tún ayẹnu mọ́sálásí lójú pópó tẹ́ ẹ mọ̀ wípé tí ẹ bá fẹ́ pé inú kó jẹ́jọba àbí àtàwọn gbogbo security personnel kò sẹ́ni tí ò pinnu ẹ̀bi ọ̀rọ̀ yìí nínú ojú pópó tí ó sì dá wa yìí àti ibi tí ò séyàn kọjá lọ sọ́nà Òṣogbo àti inú ìlú àti street kọ̀ọ̀kan àtàdúgbò kọ̀ọ̀kan twenty four seven lọ́lọ́pàá òfin ọ̀pàṣọ ìṣẹ̀rí àmúsọ yẹn o àwọn náà lè sọ pé àwọn náà mọ̀ bẹ́ẹ̀ bọ́tún wá rí ìṣẹ̀rí àlàǹsọ ìkan lè mọ̀ pé ìsìláàmù fún wa ní ìlọ provision fún ìfọ̀kànbalẹ̀ ayé wọ́n sì ń lo omi kan tí ọkàn sì balẹ̀ débi kan lónìí ètò ìtajà arẹ́bíà nìkan àtàwọn òbí tó dàbẹ̀ ń ṣẹlẹ̀ nílùú òyìnbó náà twenty four seven máa ń wò pé ọlọ́pàá ọ̀pàtó láti alẹ́ mọ́jú yóò máa káàkiri yóò mọ̀ káàkiri ọjà gbó yóò mọ̀ ọ̀rọ̀ pọ̀rọ̀ kan dú ta ni ọlọ́pàá rí lálẹ́ mọ́jú tó gbòó lọ́wọ́ ẹ̀ tó fi mọ̀ pàtúrò ọ̀sán ni wọ́n jáde torí pọ̀ ọ̀sán làwọn èèyàn jáde tó mọ̀ gbó lọ́wọ́ wọn ọ̀sán ni mọ́tò mọ̀ lọ ọ̀nà lọ́ní ọlọ́ọ̀nà ọbàdàn lọ́wọ́ ní unit ó ní ó kárí àti òkárí ó kárí owó ọdún tí àwọn èèyàn wà ní òkárí kí ló tó ọlọ́pàá òkárí bẹ́ẹ̀ ṣe yúnìtì yìí ẹ̀yìn lẹ ní twenty four seven in tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ àti àbá pín sílẹ̀ dáràn kí ló dé òrí bẹ́ẹ̀ a sì ní nínú ìṣẹ̀lẹ̀ Islam tí wọ́n pàwọn tó sùn ọkàn wọn pátá bá gbọ́ wúyẹ́ báyìí wọ́n sọ fún àwọn polisi ní kì í ṣẹlẹ̀ ibi ọkàn tó wà ní ìbàlẹ̀ bẹ́ẹ̀ níjọ́ kan àlejò kan bá wa ń sàwọ́ ló bá èmi wọn ajó tù wọn àjọ ń travel àjọ ń dé bó sì gbòòrò náà àjọ ń jáde ó ń ṣe wá àti mo bá wọn interpret mo sá ní sitting room lọ́fíìsì wa nìbàdàn ní ìdí ìlógún ọ̀sán rárá ń gbà yẹn ni àfa àbájáde wa bá àfa lágbáwá tagbà lálejò ṣòkòtò àti bíbélẹ̀tì ló bá jí mi mo sáà rò pé mo bá sì lọ ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ní sàásàásà pé yábíwá náà lè sọ ọjà kalẹ̀ ní ó súnmọ́ kọjá pọ́lì tó wọlé ṣe ti já ló padà mo ní ṣe <laughs> mo ní kéèjì àṣẹ ó ní ti já ló fi já lọ ọ̀bẹ tí wọ́n fi rẹ́ ilá bó bá ti àjẹ́kẹ́ lísù bá wọlé ó lè tí bá ṣe dìbò bá ṣe gbógun ti adìbìta èrò torí kò gbàgbọ́ yé lísù rẹ̀ tó kò lè gbọ́ yé lu wọn àwọn aláfọ̀ọ́ lákan ló kà sí i béèyàn ní ìbọn lé àtẹ́rẹ́ nìkan tó ní ìbọn lé gan tó jẹ́ pé ọ̀hún lísù kan àgbà ìbọn lọ́wọ́ ẹ̀ pé ìfòmì ìbọn ìbọn náà kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ bàbá ti kíláàrọ̀ wájú nígbà tó ń ká ọmọ lé wọ́n dúó kẹ́nìkan ti fẹ́ wọlé àti kẹ́nìkan ti fẹ́ jáde ẹ máa òtílì kùtàn lò wọ́n ti wà ní ìta àwọn ọgbẹ́gbọ̀n kan lẹ̀kùn fáwọn fẹ́ wọlé bàtẹ́nìkan wá ń bọ̀ bá lè fa títù kọmíṣánná eh, mínísítà ìsìn òun náà fẹ́ wọlé nígbà yẹn wọ́n ti jẹ sinimá yẹn wọ́n bá tẹ̀lé wọn wọlé wọ́n bá ti dábà yìí sàmù pé kò zọnù lé wọ́n ti wá jẹ́ nìran bàbá báyìí tí àwọn náà jáde fún ọ pé wọ́n fẹ́ wọ́l fọ́ọ̀mù àlejò wọn ti mọ̀ pé báyìí sàmù tẹ̀lé bàtí wọ́n mọ̀ pé àwọn ti fi tẹ̀lé wọn náà bá ra gbàgbó bàbá náà wọ́n ní wẹ́ẹ̀dì ọgọ́rùn bàbá nígbà wọn ṣe kún fìdí pé lára fún àwọn táwọn bá ní káwọn rọ́ọ̀ṣì padà lọ́bí ìbọn àwọn tí ẹni tán torí rà rẹ́sà náà fi síwájú sẹ́bà rẹ́sà náà ló kọ́kọ́ pa àti pé òun tún àwọn tó lè má débi ìbọn tán fi ìbọn làwọn tán wọ́n ní báwọn ṣe wọ́n ti gbà fọ́lọ̀ wọn wọ́n máa sọ fún ṣáwùsọ láwọn nílò ń bi táwọn gbé mọ̀ sí tún mọ̀ táwọn níbọn tó ń gbà ń gbà bọ̀ tán àwọn gan wọ́n sáwọn ní ìkan lórí sábàdà sí ìdára wọn láì bá wọn pa wàhálà wọn ń sọ fún ènìyàn wípé tí lítù bá wọlé bí o kìí ṣe tó gbogbo o a lè pàdé wọn o ọlọ́run gbọ́ harahara ní ara fèrèsé ń ta nígbà táwa padà musa pọ̀ mí dẹ́ àpadà jáde làwọn àwo gbogbo kí ni dáadáa sí kọ́sílẹ̀ àti alágbàkan ti ń sùn tí ò gbádùn oorun onídà nẹ́ẹ̀tì wíńdò èyí ti bílèmù ẹni ti bí èyí bílèmù ẹ̀ púpọ̀ tí wọ́n bá dé ìbò jáde lẹ́ẹ̀kan pẹ́rẹ́ ìṣojú ẹ̀ nàìjíríà ọjọ́ tó fẹ́ lọ ní péjò lì lọ irú àwọn èèlò ní àtèròjà yẹn ó pọ̀ láwùjọ wa ń bí a ní tàbí ìbòjú ààlà a náwọn security personnel a ní muqtara'atul haditha àwọn nǹkan tó ń dìtẹ̀ ọmọ kan parí láwùsẹ̀ tì ní ó ń tẹ̀mí ajá ó sì ti bàtìláàmù ó ti ti islam ó ṣe sọláàtì dáadáa púpọ̀ pẹ̀lú wa ní ọ̀làrí àkẹta ó sì ṣe nǹkan ẹ̀dì sí i wọ́n ti ń pè ní Ghana wọ́n pè ládìjan wọ́n pè ní ojú àwọn àyè Victoria land òun náà ti lọ bá àwọn méjì ó ti lọ bá àwọn airport pé àwọn ajá yín tẹ import ẹjẹ́ kan ṣe competition pẹ̀lú ajá tó ń tré tẹ̀sí wo sí ọwọ́ òun ó máa ń display àwọn ajá ẹ̀ tí máa wà lọ́ngbà mi àwọn ajá wà ní compound ẹ̀ wọ́n máa ń kó mi wá fún un pé kó bá nǹkan bá ń tré mi ó láwọn ajá tí wọ́n máa di sí oògùn olóró wà nínú compound yìí ẹbí cocaine síbi kan ajá yẹn gbé jáde ó máa ń display wọn kí máa fẹ́ fàyọ ìjọba ní thousands àwọn ajá yẹn ìjọba ní síbẹ̀síbẹ̀ ìwà àbàjẹ́ ń gbogbo sí ìwà àbúrú ìjà ó ń lé pèsè yàtọ̀ sáwọn èèyàn nígbàtí ajá yẹn gbà tí ní ìsílẹ̀ ajá kan ajá kan débi báàgì wọn kó báàgì lẹ̀ rẹpẹtẹ ó wá débi báàgì tí oògùn olóró wà gangan ajá wọn ò bá lọ mọ́ ní bá ń fẹnu ní bá ń fọwọ́ ha kò mọ bí ó ti sí jíìpù báàgì yẹn ó wà ní fídíò ó wà ní fíìmù wọn fóònù oníṣẹ́ ìdúgbò wọn yìí ìjọba ní provision fún eléyìí ọ̀run ẹni ibi lábẹ́ gbogbo oògùn tí ó da nǹkan kan ìbàjẹ́ kan ìlàfẹ́ kó lè tẹ̀ síbẹ̀síbẹ̀ kò yanjú ìṣòro belisari mẹ́rin afirika àdàmọ́ràn alfataka a tún ní nǹkan ìjà ogun more than enough tó pé tí nàìjíríà bá fẹ́ ra oní oní ten billion us dollars ní ìdí ó tún rà sí i ó tún rà sí tó wọ ẹ̀bẹ̀ lọ́wọ́ ìjọba àyè sọ pé nǹkan gun ní òfin kí ló fà táwọn ajagun ti sọ pé nǹkan gun òfin sí kí ló fà tó jẹ́ pé àwọn òbílẹ̀ jẹ́ àwọn sọ̀rọ̀ àwọn òbílẹ̀ jẹ́ èèyàn lábẹ́nú ni wọ́n rán wọ́n mú ju àwọn tíjọba yàn lọ tíjọba sì lágbára àti come come out physically wípé àwọn security ni ọlọ́dà bìkan rú ẹlọ́ba bìkan jẹ́ táwọn ò rọ́wọ́ mú

kìí sojọ́ wọn láìpẹ́ náà ni ẹ wá ní gbogbo ilé ní ó sọ ọ̀bù ìbá nínú nǹkan aburú ńlá tíjọba tún ṣe fún aláwùjọ ni pé wọ́n yẹfẹrẹ olùkọ́ ẹ̀sìn táwàdó sí kò sí àwọn islamic islamic religion teachers in our schools mọ́ both primary and secondary school wọ́n kórìíra ẹ̀sìn ní school gbogbo tó fi dé tertiary institution tó fi dé college of technology ló fi ẹ̀kọ́ wà ẹ má fa àwọn èèyàn lọ́rùn nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn akẹ́kọ̀ọ́ wa ha ọwọ́n ha ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan lọ́rùn secret court wá ń pamọ́ sí báà kan bá jáde wọ́n ti bí mọ́lẹ̀ torí àájì àrùn lẹ́tọ́rà ti dúó kò gbọ́dọ̀ misbehave wọn bá pa sínú kú wọn pa bò mí ọkàn balẹ̀ bí o bá ti torí ajé àmì èèyàn wá ń wá àdìsí tẹ̀wá ní ọlọ́ gba lẹ́tà wà lọ́dọ̀ yìí máàmù bọ́ọ̀sì tó ti lọ́mù sí do you encourage must and must as a meeting ẹ̀yìn mọ̀ tó mọ́sálásí wọn bí kan wọ́n ti gbìyànjú kan bẹ̀ ká wọ́n sọ fún ikú ọmọ dáadáa ní ọ̀rẹ́kẹ́ gbà ṣe bí nǹkan tí ń jáde mọ́ọ̀sì náà lẹ́gbọ́gbòsì nílé iṣẹ́ ìjọba àtìlẹ́wẹ̀ẹ́ ẹ̀wà fẹ́ gba ẹgbẹ́ òsàn iná àdàpá ẹ̀wà ní kó lọ bá ìmọ̀ ẹni kó lọ bá pásítọ̀ ẹwà àwọn attestation letter ẹwọ contradiction ẹwà àwọn kàbí contradict torí pé ẹ̀rù ẹgbẹ́ ọmọ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn bá wọn òṣìṣẹ́ láàbí sáà lè sáà lè dáhùn pé ọkàn balẹ̀ ni. a tún ní dictatorial ìjọba ológun ti ṣe rí tẹ́wà sọ pé à ní ìsìnkà àwọn èèyàn sọ pé à tó bá ti pọ́lógún ní ìlú òní báyìí bóòlù ti rí ta ló ṣe jù gan látẹ̀yìnwá fáwọn ológun náà kọ́ ni bóòlù rí tọ́kàn balẹ̀ nígbà tí ó a ní ìdìmọ̀ democracy wọn báyìí 11 11 1981 November eleven nineteen 11 1981 count ọdún mẹ́rin ní sísù 1981 ẹ́ tàbí aláàrin sáàlẹ̀ wà yíò sáàkì wòsàrá ilẹ̀ yìí prime minister ní onítọ̀wọ̀n ní India lọ́dún náà ó ní iná sámẹ́nà sọ̀rọ̀ kí wáhid missile bomb kan ẹyọkan péré ẹyọkan ábìrin ilẹ̀ fọ̀rọ̀tù tó lè kúrò ní nàìjíríà tó lè lọ sí Egypt lápèjúwe àbí Sudan àbí tó lè kúrò lamẹ́ríkà tí ó lọ sí Russia tí ó lọ sí Canada lápèjúwe from country to country tí wọ́n bá jọ ẹyọ̀kan rẹ̀ wọ́n ní yomkinu náà ẹyọ̀kan ní wíwọ́ yomkinu náà anazara àbí ìmí àtàyè mìíràn yóò ní ìsàjàrọ̀ a lè fi kọ́ọ̀sì nǹkan yẹn ní jẹ́ ìjà burúkú yẹn a lè fi gbin two hundred million igi two hundred no ní àtẹ̀yẹ million yẹn two hundred million igi kọ̀ọ̀kan tí ẹgbọ́n ti wí tí ẹ bá ti pé nǹkan ìjà la fẹ́ fi ṣe káwẹ́ fi ṣàǹfààní ìfọ̀kànbalẹ̀ fún mi a lè fi gbin igi eléso àbí igi tá a là ń pákó tí ó ti ní igi wọn sì jẹ́ two million lórí ẹ́ 200 million sorry 200 million lórí ìdúró báyìí wọ́n ní ẹ̀sìn yẹn lé ní. àwọn ni rọ́wì bí ìsìnẹ́ni wà ní oṣù mílíọ̀nù ìdáná excess of land tó tó kí ni ìsìnẹ́ni wà ní oṣù mílíọ̀nù 2 million 500 2 point ìsìnẹ́ni wà ní oṣù mílíọ̀nù ẹ́ 2.5 million tí ó jẹ́ hectare of land a lè fi wẹ́ẹ̀tì ẹ̀ka ṣe irrigation ká dáko lábàá máa jẹun bóyá gbàdo àbí kankan ẹyọ kan nínú kan jà yẹn wọ́n sì ní mílíọ̀nù tẹ̀ lórílẹ̀-èdè kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀kẹta àwọn olókè àmà bí i kọmpínà mílíọ̀nù tó tó lè jà ẹ́ a lè fún 15 million ẹni tó ti ń pa láwọn ìlú káàkiri àgbáńlá ayé ká fún wọn ní Sudan ká fún wọn ní eh, ìlera lóhun nàìjíríà kìíní kan títí táàbì tí ìdí ọmọ fifty million ṣèbí ń pa àwọn òun báwọn àwòrán kan wọn fẹ́ máa wò nígbà yà ti kù ẹ́ tẹ́lómìn ti òhù dé ojú ikú láwọn ìlú kan láyé tá a wà yìí náà oníkúlẹ́ńtà àti kìíní yẹn tí ìdí àwọn ọmọ fifty million ó wo ohun tí ó kọ́ sí wa láti tí ìdí fifty million ọmọ ó sì wo ìtàn ta kí ni mizas bọ̀mọ̀ ẹ̀yọ̀ kan yẹn ó lè tí ìdí ọmọ fifty million ẹlẹ́ẹ̀kẹrin àwọnàbìnì bíi khamsanwafitina alif markazin lè rẹ̀ àti fìhíyà a lè fi kọ́ 65,000 hospitals owó tí ó kọ ọ̀nàbìnì ìtajà yọkan tí ó kọ 65,000 hospitals ẹlẹ́ẹ̀karùn àwọn ìṣàrí ní mílíọ̀nù kan ní mineral afmida a fi lè a lè rí 1000 millions of uh, eh, bags of fertilizer káfídákò kaligbadun àwọn nabni arba'ina wa salatu mi'at alif arba'in wa salatu mi'at alif 340,000 madrasa schools 340,000 schools alifikọ́ kíkáwọn èèyàn kẹ́kọ̀ọ́ ó ní àyíwò mọ́ àṣádò èrè ha bá àwọn olóògùn àjùbá alẹ́ pẹ̀lú terrorism الدول التي صنعت العديدة من هذه الصواريخ, الصواريخ ومعها الأسلحة الأسلحة النووية لتفتق بالبشرية وتقتل الإنسان بصورة جماعية وتقرب اقتصاد العالم بهذه النفقات الهائلة ونفسي أعوضوسي كان جاي شو قايروا لك أنا شو بارو عجيجي شو بايني لقو لقو ركتي sáwọn tó ṣe nítàpẹ̀ ní tẹ́rọ̀tì ni amìlì fìdáyà ní Palestini àbáwọn Palestini tí ń dáàbò bẹ̀mí ara wọn Palestini ló ń fọ̀rọ̀ yẹn gbèjà ẹwọ yọ ọdún tó ti dá tó ti sọ̀rọ̀ yẹn ìjà Palestini ti ti kan bẹ̀rẹ̀ àti Israel ó lábàwọn Palestini tí ń gbèjà ara wọn à ń rí Palestini tí mú katapọ́ọ̀tì lọ́wọ́ tó fi tó fi tẹ́sí amọ̀tàn àti òpó ọlọ́wọ́ yàtọ̀ sí rọ́bà gan rọ́bà ọkùnrin rẹ̀ òpó ọlọ́wọ́ wọ́n jù mọ́ amọ̀tàn tí onye pa ọrùn lẹ́ẹ̀kan náà ó ní sáwọn eléyìí ní tẹ́rọ̀rì àbáwọn tó ṣe nǹkan àjàyọ̀ kan tó kọ́ sí ohun kẹta ń sọ yìí. tó má lọ́wọ́ àbí dára àádẹ́dán ìhòòdì tó ó ti ṣẹlẹ̀ rí ní Palestine gan táǹtọ̀ yìí tí wọ́n na amútàǹtì sí ilé kọ̀ọ̀kan láti dàwó lọ irrespective gbogbo ẹ̀dá tó bá wà nílé yìí wọ́n ti kọ́ọ̀tù gbogbo omi rí wọ́n wọ́n gbébọn dájú kọ́ yẹn o wọ́n ti kọ́ọ̀tù gbogbo omi tómi gbà wọlé ní owó tómi gbà wọlé wọ́n sì fún wọn ní ìpèdè tí tó gbẹ ti pa wọn kú sí nílé tó bá tẹ́ sí ìsìn tó gbé báyìí tó gbé báyìí báyìí lébẹ̀ yóò kù ẹ̀mí ò wọ́n sì tún pariwo pé àwọn kan àwọn pípù ìlú terrorist Ramadan ẹ̀ka ti kọjá lọ rí tí mò ń wo orin sọ́gbàláàsì mò ń wo orílẹ̀-èdè yẹn báyìí wọ́n fún wọn ní nígbà tán sí wọn mẹ́lé 24/7 wọ́n wá fún wọn ní bíi 1 hour 30 minutes pẹ̀lú wá bẹ̀rẹ̀ nǹkan sínú àwọn yẹn wọ́n ti mùsùlùmí lọ́jà á sì mọ̀ fídíò wọn báyìí tó bá ti pẹ́ wọ́n fìbọn sí wọn lé láì sí ilẹ̀ wọn kì í sì tilẹ̀ bàbá wọn ọ̀gá àwọn orílẹ̀-èdè yasin arafat wọ́n pọ́ńtẹ̀ náà ni wọ́n ti pa president wọn gbà náà kẹ́lò ní ìtòjẹ̀ tó wà náà ẹ̀sán àìjámọ̀ ní ti sábà wáyé pọ̀tí ò bá wáyé ìjìyà ẹ̀jẹ̀ pé ní jìyà wọ̀lá sùn ìpele òkúba áwùrì jẹ̀sà fún ọ̀jẹ̀sà òdì àfẹ́rọ̀ kéèyàn ṣe tó bẹ́ẹ̀ ṣe kọ́lọ́ dé bá dájọ́ ní ògbèrè òkè àmọ́ ṣùgbọ́n ayé yóò gbà bẹ́ẹ̀ tí ò bá sì bí àláyé ìfọkànbalẹ̀ òdì sí ìtàǹbá yí nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ni ṣe nàìjíríà burú jù láwọn ìlú kan ìyá wà láyé kódà kan bá dọ̀jẹ̀ fáwọn míì èyí níta àwọn tiẹ̀ máa ń gbọ́ láwọn orílẹ̀-èdè míì ó jẹ́ ká mọ̀ pé ìjìyà wà láyé tẹ́lẹ̀tẹ̀ níbí kò sí jìyà ìsìláàmù ti jẹ́ ká mọ̀ pé ìjìyà gbọ́dọ̀ wà tó jẹ́ tayé ká tó mọ̀ sọ̀rọ̀ ọjọ́ ìbẹ̀rẹ̀ àti àná tí ò bá ti sí àwùjọ lè tòrò nínú aburú látàn ti sọ̀rọ̀ láwùjọ yìí nìyí kálíbà àwọn èèyàn kan wà tí ò sí jìyà fún bí wọ́n ti ń dà wàhálà àlùtà àdébì kan láàmú ni wọ́n ń dàjọba láàmú ìjọba gan ọ̀gbádùn ayé ìjọba gan ń tijú àti ìdè àjẹ́ lómi wàláhì tí wọ́n máa ń sọ fún tára àwọn ìjọba máa ń sọ fún pé ẹ ti ti ẹlẹ̀ náà tó pé yẹn ó yọ wá lẹ́nu kò rí bẹ́ẹ̀ nílò òyìnbó tẹ́wọ́ yẹn o ọmọ ìyá kan sọ fún mi ó sì wà ní China up to now ó ní àwọn ń wo tẹlifíṣàn tí wọ́n ń pa ex-personnel in the government in federal government tó ṣe arú ààrẹ eh, tó ṣe tó tó dàlú tó bàlú jẹ tó sasimọ́sìn tí wọ́n sì ń pa wọ́n táwọn wò báyìí wọ́n lè tẹ̀lé fáìsì ẹ̀ ó ní wọ́n sì máa ń fáyàn ní court wọ́n bá ti dájọ́ òkú fún un pé kò ní ráìsì abọ́ kan àbí tí kọ́ọ̀pù kan tí ó mọ̀ mọ́ o lẹ́yìn ìdájọ́ òkú to get a place of rice and cup of tea is wasted after the judgment. kí ló fẹ́ dọ̀sẹ̀ tí màtí wọ́n fi pàtó tó kan tó pàtó tani kọ́ tó máa jẹun sí lọ́rùn ó ní wọ́n pààyàn ní kọ́ọ̀tù kò bá mọ̀ rí bẹ́ẹ̀ àwọn Yorùbá mọ̀ mọ̀ sọ pé à ń sá lọ Canada à ń sá lọ à ń sá lọ London à ń sá lọ America à ń lọ Germany kó yẹ kí mo ṣe rí ní bíi náà rí kí ni kí ni ẹsẹ̀ kí ni ìrìn jókòó ń bí pàdé ṣé mọ̀láìkà ní gbé Germany ni wọ́n fúnra wọn pínpínpín tí bá fi kọ́lẹ̀ iná láti lò tánà sọ fún pé wọ́n pààyàn pẹ̀lú ògbò olóró mi kan àti tó ń tọ̀ mọ́ gbé lọ àti tó bá gbé lọ kán mọ́ rí mú wọ̀lẹ́ àwọn pa wọn sọ yẹn nàìjíríà náà bẹ̀bẹ̀ fáwọn míì pé ẹ bá yọ̀ǹda pọ̀ ó làwọn òfin dájọ́ tí wọ́n pa wọn wọ́n ń sáyìn àfaramọ́bìnrin àwọn orúkọ wà bẹ́ẹ̀ láti jẹ́ kéèyàn mọ̀ tẹ́lẹ̀ tó kò sí tó yí padà ìjìyà dáyé gbọ́dọ̀ wà kò sí ń bí àfàwọn èèyàn táàdébì kan nígbà tó fi jẹ́ pé tá a bá sẹ̀mí sí tá a bá sẹ̀jọba tá a bá sẹ̀jọba àwọn akékèké kíákíá wọn ti jẹ̀wà tó bá dàbí rọ kò kàn dá kéèyàn máa tra èèyàn ọ̀ràn kéèyàn máa dáràn ni àwọn akọ́kọ́ ìgbà lọ kọ́ ìgbà lọ sí àràdà ní ìsìnkọ́ lọ dáràn kọ́ lọ sí nǹkan kan tó yẹ kó ní ìdè pẹ̀lú ìjọba kátó káfí láti lè dùgbò débàdàn lẹ́gbà tó bá kò ní polisi kan ti bí àìní èèyàn kọ́ àwọn ti gbé lọ bàdàn wọ́n ní kéèsì yẹn kọjá ti kí á ká ìjọba ò rí mú tó wọ́n rí wa wọ́n mọ̀ bá ń bẹ ọ̀dájú àìbẹ̀rẹ̀ ọlọ́run ló fà á tá bá ní wọn we don't see tá bá ṣẹ̀ wọn wọ́n mú wa kíákíá tọkàn balẹ̀ nù ìsìláàmù ò o ìsìláàmù ó jẹ èèyàn yíyà tó bá dáràn yóò sì kẹ dáadáa bíi débì tó bá ti ní kẹ bóyá ẹ̀tọ́ ẹ̀ tí ó mọ̀ fún un kèsì òun mọ̀ èyí kó máa má gbàgbé ẹ̀ síbẹ̀ pé ó dọ̀dọ̀ lọ ó dọ̀dọ̀ lọ kí ni kí la ní àbáwọ̀ ní òla nínú education ní ìsìn tí ìwà lówó lọ́wọ́ àǹfààní òla ní inú health tí ìwà lówó lọ́wọ́ a sì mọ̀ wá àwọn olówó tó sẹ́kù hospital bill àǹfààní òla ní tí ìdíkò ń tọ́jú àríwá for good four years mi ò náwó náírà fún health wọ́n yọ mí lérí wọ́n máa ń sọ pé ìsàn kankan lójú ibà nínú nínú campus hospital bẹ̀ wọ́n fún wa ní oògùn tó tó kẹ́yẹ̀ lọ máa ta oògùn ẹ̀gbọ́n mi bíyàn bá ń rí jọ pé òun padà mọ́ tó oògùn wọ́n fún wa lóògùn tó tó bẹ̀ mo bá bọ́ọ̀lù mọ́rọ́ lẹ́sẹ̀ nínú lórí fíìdì gbọ́ta ń ṣeré ìdárayá wọ́n tọ́jú mi trip bandage mo kó nígbà tí èsè pé gbà tí mò ń múra bọ̀ ni mo fẹ́ tẹ̀sẹ̀ sí kò tún lọ́dún kan ní àbọ̀rún kan àbọ̀ mí lẹ́yìn rẹ̀ bandage wọn ti tán tuntun tuntun tuntun. mustapha tẹ́mi ó fi bọ́ ọ́ náà ní Saudi Arabia gbogbo tó bá rí fáyà ìwúrọ̀ sí wọn rìyà àyàfi tó bá jẹ́ pé ìwọ lọ́mọ ọmọ lọ private hospital but this student àwọn tá a jẹ́ student pípa àwọn ọ̀bá ká ní campus mo sọ fún ìfọwọ́ àti ìjọba ìjọba ẹ̀ka lọ níjọ́ tí wọ́n bá mi yọ kí níyẹn lé sí mi ojú o bọ́yọ́jú ọ̀sìn ìbẹ̀rẹ̀ tí wọ́n bọ́yọ́jú lẹ́sìn mi kò ju àgbàdo lọ èmi náà tùmọ̀ tó bá tó fi lé sílẹ̀ bọ́kàtà lọ sọ sísù India kanáà fún mi ní gẹ́gẹ́ bí personal doctor wá lọ́sẹ̀ méjì wá ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá lọ́sẹ̀ méjì nígbà tó tóbi oṣù méjì tí mo ti lọ mo bá lọ́jọ́ kan ló wá ní I will operate you today ló bá mú mi lọ sí ward sí tíátà nígbà tí mo dé tíátà òun àti dókítà méjì mi dókítà méjì mẹ́ta nọ́ọ̀sì lọ́bí tàṣí tó ní mo kà wọ́n àwọn awọ̀sọ bí ìgbà tí wọ́n fẹ́ kó kọ̀ǹpútà ìtẹ́mi gan lè rẹ́ gbéra ẹgbẹ́ gbígbà mi tí sì máa jó padà ní pẹ̀lú pẹ̀lú pẹ̀lú omi gbóná ìtò pamílẹ̀ nìyẹn mo ń ṣe kínní náà àbí ìtẹ̀mí wọ́n bá taná sí mi mo ń wọ̀ pé mi ní sùn mo ti ń rò pé ní sùn mo ti sùn lọ nígbà máa yàjú báyìí mo ti bára ní nínú world láti àárọ̀ before this time around ibi fi ní sí ayè náà sí ẹnìkan kan mọ̀ nínú campus pé mo lọ sọ ríǹgì wà ń tí má ti tí má tẹ bá ti tẹ ríǹgì báyìí ẹrù ọjọ́ kejì náà fi nílẹ̀ kí n máa lọlé mo ní mo ní lẹ́tọ̀ mo jí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ní complain come back tí ẹ̀mí ó fi bọ́ gbogbo tó ẹgbẹ́ lò láyé ẹ lò ẹ̀mí gan lè má bọ̀ nínú ó sì máa dùn fún treatment tí bá ti sọ́dọ̀ nǹkan àgbẹ̀ ni ó bọ̀ èyí gbọ́kọ́ máa bá dùn kí la ní tó jọ ń bí tó jọ rú ẹ̀ ìṣòro dé báyìí ẹ̀mí sì ti fẹ́ lọ torí èèyàn ti ń fojú ronú nǹkan tí wọ́n gbà séèyàn ní mo máa ń rí ní NTA nígbà míì ẹnìkan ní ní seven thousand NTA nígbà míì ẹnìkan ní five hundred thousand ẹnìkan ní one million subhanallah ìwọ lọ kí ẹ kọ́rọ̀ ọmọ ìdọ́rọ̀ NTA láwùjọ láwùjọ yìí tán bẹ́ẹ̀rì owó tí wọ́n ń rìpléṣì owó tó rà tí wọ́n kó mi bẹ̀. wọ́n máa tẹ̀wá pèrè lẹ́ńtì èyí táwọn agbọ́pẹ̀lẹ̀ mọ́ lọ́sẹ̀ tí ń bọ̀ tí ẹ̀kọ́ tó bá mu ẹ mọ̀ ń bọ̀ fún bíi two months ẹ̀ ń pèrè nìkan tó yẹ pé òun ti kíá. ìsìláàmù fún aprovisian fún gbogbo kàtà ń sọ ìwọ lọ́hìn làdín tàbá àwùjọ bẹ́ẹ̀ tá a sì ìsìláàmù ta bẹ̀rẹ̀ ọlọ́run òkúbà ìjìyà tẹ́sì mú wa ó ń túmọ̀ sí pé ara islam kọ́rin islam jùzìrí ìyàn kákúnyàn ṣe níṣegbòṣegbò ni nídìyà bí wáyé àkọ́kọ́ ń sọ̀rọ̀ èkì àtẹ̀rẹ̀bíyàtì àlàmà àrìnlá àkídà ìsìlámíyà kágbin àkídà ìsìlámù sí lọ́kàn nínú ẹ̀mọ̀rọ̀ ọkọ̀ bá tó láì sàárà wà ọkùnrin yóò lè máa sọ ìwọ ọlọ́run yóò rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì àdáhùn mọ̀sárábọ̀ lọ́wọ́ àlẹ́ yìí ń dòrò nílẹ̀ ìgbàdá yóò mọ̀ sí lọ́wọ́ wọ̀bìlì dọ́fà ti làdárí fàínà ṣẹ̀ríà tàṣàmù bìtọ̀ hara ti mùsàmà ṣẹ̀ríà ìsìlámù ó dáyà kọ báwo gbọ́ ṣe má wà ìzára ti màfàṣílì tí ó ṣe hànà gbogbo àbúrúkọ lè mọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ wọ̀lẹ̀ hádà alìzàmọ́ àfúrádà ìzára ti mọ̀ torí ẹ̀ ló ní ẹnì wa ká máa kọ nǹkan tí ò bá dáa kama mahabo aida wala shaki ana msema zahir al-tahir al-afid sayusaidu kathiru kathiru au kathirun ala mani al-jiran wa qamil al-mujrimin tawjo bada ìjọ́rin wa kò kí ibẹ̀ yóò kéré gan yóò kéré abala fi ọkàn mọ́ kó sin lọ́hùn káwùjọ tòrò yóò wá pọ̀ nínú kàtọ́ ọmọ àwọn aburúkọ kan ní ọmọ tibẹ̀ jáde kì í ṣe pé kò ní sábẹ́ láwùjọ rárá aburúkọ kan ní ọmọ tibẹ̀ jáde gẹ́gẹ́ bí ìtòmọ̀ jẹ́ pé àdámọ̀ ọmọ ádámọ̀ ah, nígbà míì tẹ́yìn bá di ààyè náà kì í tún wá díwọ́ ìyàlùkíámọ̀ o òtí àtayé ń gbọ́dọ̀ tẹ́lẹ̀ àyàfi tó bá pé tayé yẹn tó bá ní ìkànsẹ pẹ̀lú títúbá ẹwọ bí tí ṣẹ̀rẹ́ ìsìlámù ti gbé àlàáfíà àjọ tó gbé kálàáfíà àjọba ọ̀ràn tayé tọ́nu èèyàn dá tí wọ́n bá gbà mọ́ oúnjẹ yà tó padà lọ bọ́lọ̀ jìyà yóò mọ bọ́lọ̀ ẹgbẹ́ jẹ́ ọlọ́jọ́ máa lámsà sáré níbi táwọn bá ẹ̀bà ń kàtó láti mọ ìdá àfi títú bá bá pẹ̀lú ẹ̀yìn náà màjú báwo lẹ́dẹ̀ àdìgún náà lọ́wọ́ rẹ̀ tóólà wọ̀ ẹ̀sà ọ̀nà fèlè àrùbọ̀ fẹ́ẹ́dẹ́ ayùkọ́ tàlù ayùkọ́ lábún àwòkọ́ tọ́ àìdíyìn wàrúnú mi kìláàsì ayùkọ́ mi làwọn dáàlì kàláàmù sí ìdùn ìdúnìyà wọ́làwọn fèlè àkìrọ̀tì àdáàbùn àbí. ìnnàmà jazaa الذين يحاربون الله ورسوله ويسعون àwọn ẹ̀sán àwọn tí ń gbógun sọ ẹ̀wọ̀n ẹgbẹ́rún ọ̀sẹ̀ gbọ́ kàlẹ̀ yuharibuna Allah tí wọ́n dìbùn dá tí wọ́n dìbùn mọ́ lọ́n ṣé ọlọ́run ni wọ́n dìbùn mọ́ yuharibuna fílù ni o bẹ́ẹ̀bù ni o ó wá obtain mọ̀fọ́wọ́lá bíi subject of sentence mean object, object of the sentence, direct. You have who na Allah. Wọ́n gbógun tọ́lọ́n. Sọ́mọ ìyẹn táwọn àti pípa ìka. Ìyẹn tí wọ́n gbógun ti àwọn tọ́lọ́n òfin tán gbógun ti láti tẹ̀lọ́n. Kí tọ́lọ́n direct. Torí pọ̀ má dànù lọ́pọ̀ ká. Nígbà táwọn kan yìnbọn sókè, Yorùbá máa ń kọ̀rọ̀ káwọn ní atàbà sókè yìí ló borí. Àwọn kan nínú làákàyè wọn wọ́n yìnbọn tó sìn wọ́n ta ọfà sí òkè ìdà àbí ọfà sábì jagun wọn àwọn ayíkójò rọ̀ ó wá pọ́n tó àádùsẹ́gun ọlọ́run ni ẹwọ́ làákà ọmọ yìí yọ̀hárìbó náà lọ wọn gbogbo tọ́lọ́run wárọ̀ tó là wọ́n gbogbo tà náà ìfọ̀rọ̀ lọ́wọ́ sọ́là. wáyà àwùlà fi àrùbí fàṣáàdá. wọ́n ti dalẹ̀ rú wọn fẹ́ kó mi Awin sọ̀lábù. Àdíkàkàn ọmọdé. Àwùtùkọ́tọ̀ àìdíhìm wa àwùjùlúhùn min khilá. Àbí ká gbé wọn lápọ̀ ọ̀tún àtẹ́sẹ̀ òsì. Àbí ká gbé ẹsẹ̀ òsì

kò mọ ibi tájà yẹn wà ìjọba fẹ́ sọ fún wa sí pé àwọn ò lágbára fún rural area àtàwọn àwọn ìlú àwọn ìlú ńláńláńlá táwọn èèyàn ti ń dáná lọ́nà oko lọ́nà odò tó jẹ́ wọ́n sọ fún wa báwọn lágbára ni èèyàn tí ò bá bẹ̀rù ọlọ́run láti kálá abẹ́ ìjọba tí ìjọba ó sọ fún akọ́wọ̀n lágbára lórí ẹ̀mí à kí tẹ́ ti dẹ́dẹ́kọ̀ bẹ̀rù ọlọ́run àmọ́ láyé yìí àwọn ó tẹ ọ̀rọ̀ gbogbo ibi tó ọba wà síjọba òlágbára ẹni torí mo fi rọra ní o pé kọ́ yẹ́pẹ́ mi làárẹ̀ orílẹ̀-èdè tààsì kọ́ jẹ́ra bàjẹ́ pọ̀ yìí tí èèyàn ti wà mọ́nìmù mẹ́ta ìnà tó lè sáàbà àti kọ́jú pàṣọmẹ́ àwọn táàsì kọ́jú pàṣọmẹ́ nílùú tó tó rọ àwọn kan tó mọ́nítọ̀ wọn o torí bí wọ́n bá ti wà hù àwọn èèyàn wọ́n tún develop débi ní pé náà máa ṣe ìwà ọ̀daràn bí wọ́n mú wọn òun sì nìkan mọ́lẹ̀ o wọ́n ní wọn ò ní tẹ́pẹ́ nìkan tí mú o ó dá wọ́n mú àwọn olè ọ̀pá tí mú o wọn ni kí téèyàn bá tọ́ra ní ìsìn níbi ẹ̀yà ẹ̀yà náà ó wà nǹkan tí ọjọ́ ti lọ ó wà nǹkan tí ẹ̀ka mẹ́nu bà ó wà ní insecurity sábàbí insecurity of the society nítorí ayé àtàkà fájú lẹ́ẹ̀kan inú àdánwò tó lè ni tó wáyà lè sí àá. àlà àlẹ́ ikú Àwòmí sáàtàrí àbí kí n sẹ́yà yọ láti abẹ́ yìí. Àwòyà bísà kún sí àá. Kí n dà yín rú, kọ́kàn yín mọ́ dà síra yín. Wáyú sí ọba ọ̀bọ́kùn bá sábà. Ọkọ̀ kan mọ̀ Àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ṣe ní sèkì. Wọ́n kùn mú lórúkọ bìkan náà lọ́pọ̀lọpọ̀ wọn. Á sẹ́ni ọmọ yín, á sẹ́ni wọ ọmọ yín sí yín àátẹ́nu gbọ́ ọmọ yín sí kílódé tí experience tó ti kọjá lọ yìí jẹ́ kí àwọn èèyàn ẹ wo gbogbo tọ́nà tó ẹ̀fà kejì pé ẹran ti ti wood ẹran ti ti hand ẹran ti ti kẹrọ́ọ̀lù ẹran ti ti eléyìí ẹran ti ti eléyìí economics lè èyí tó súnmọ́ lórí lè wá ní ogun Biafra tó lọ àwọn tó ṣẹlẹ̀ sí ògbó ọ̀fẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́báyé wọ́n kàn fẹ́ lọ láì lógun lórí kí ló ṣe sí kì í fáwọn èèyàn lọ́gbọ́n tó yẹ pé ìdí òdà kádàáwò làwọn èèyàn tó ń fa ẹ̀wá ń lérí ìjà àwọn balẹ̀ yorùbá wá lérí ìjà lóòótọ́ ní fúlàní dara wọ́pọ̀ wọ́n da ọkọ̀ wọ́n dara wọ́pọ̀ tèmi náà torí pé mi náà ń dapò mo so màálù mọ́lẹ̀ ní pípọ̀n ọlọ́pàá pé àwọn àgbè kó wa lọ béèlì màálù ẹ̀ nítorí tó ṣe àwọn náà máa ti dẹ́jọ́ mi ń gbowó tó pọ̀ ó ṣẹlẹ̀ àrùlẹ̀ àwò àmọ̀ tẹ́ra wa parí pọ̀pọ̀ àní tẹ́ra wa pé lè rẹ̀ láfẹ́ gbọ́ àjọba àmọ̀ fìyàjẹ tó bá dáràn simple àwa bá sì mú ọ̀daràn àtìsí ọjọ́ òun kò ní jẹ́ gbogbo ẹ̀yà ẹ̀rọ arábọ́n ó sọ jẹ́ pé tó bá ti kú ní ìsìn fúlàní ló pa wọn ò wá ní sọ pé kí ni wọn àpò afurasí fúlàní can you ẹ̀yẹ̀ tẹ́ẹ̀ tí ìrí mú ẹ̀sìn màpé fúlàní ló tọ̀ apàyàn tẹ́ẹ̀ tí ìrí mú ẹ̀sìn màpé fúlàní ni afurasí bírò ṣe gbọ́ sí létí mi ni pé a má ti kàjáde nìyẹn tàbí jẹ́ pọ̀ míyàn ńlá ni ọ̀gá ọlọ́pàá wá ní yá ìyìn ọlọ́pàá gbogbo kọ̀rọ̀kọ́ ní òdó ṣe ẹ máa wọbẹ̀ lọ inú gbó inú orí òkè ọlọ́pàá wá rò pé ah ọkọ̀ tó níbi lélẹ̀ chance lélẹ̀ owó máa yọ bí eléyìí o tábà ń sa àwọn ọlọ́kadà ebi tọ́lọ́ ọ̀gá ọlọ́pàá ní ẹlọ́ni tábà ń sa àwọn tí ń lọ bí tẹ́ àtàwọn ẹ jẹ́ ká sọ́ra o ilé tàà fi kéré kan ẹlẹ́mọ̀sán kọ́kọ́ ní tọ́ o ọlọ́pàá ti fi rẹ̀ tẹ́lẹ̀ fi palà pálàpá o àwọn ọlọ́pàá dàná ń kó oní ọba tó pariwo sínú inú inú press again ìròyìn bá tún gbé wọn bá tún gbọ́ ẹ̀ náà ní tọ́sẹ̀ tó lọ nínú ìròyìn nàìjíríà tẹ́nà ó túmọ̀ sí pé ọlọ́pàá ti ń bí oúnjẹ ẹja kó èèyàn hundred kágbá ten thousand lọ́wọ́ that is how much one million can you see this system in this country tí kó two èèyàn ó rọrùn ọlọ́pàá rẹ̀ kò àbí ò rọrùn more than that àwọn èèyàn ó sì because nǹkan kó èèyàn sí ńlá ni ẹni ńlá ni wọ́n pọ̀ àwọn èèyàn ó fẹ́ ẹ wá rí afurasí kan mú ẹni tí afurasí pé dáadáa àti wá mú wọn o àwọn ní ẹjẹ́ àmọ́ wọn fún fún judgement kò sí àlàáfíà kankan jọ nínú ìlú náà kò sálàáfíà mọ́ kí èèyàn dáràn kápọ̀ sí ọ̀daràn kápọ̀ sí kápọ̀ nídàjọ́ tó yẹ ìdí ìsìláàmù tó pèsè nìyẹn kí ṣe pé gbogbo haúsá jẹ́ ọ̀daràn àbáwọn fúlàní àti gbogbo yorùbá tí ẹ bá pamílà ní kan tí ò dáràn ibi tí mo lọ nù tí ẹ ń pèpè ìjà tẹ́ ń múra ogun ẹ mọ̀ wọn lọ léyìn o àwọn kan wọ́n sọ pé ẹ mọ̀ bọ̀ wá lé kan tó pa yín o because tí wọ́n bá pa ẹnìkan bí tí ò ṣe fún wọn rí gẹ́gẹ́ bí ọ̀daràn wọ́n rí ta léètì lọ́hùn ìgbà tó ṣẹlẹ̀ rí tí ó áwọ̀ ogun ńlá tó ń ṣẹlẹ̀ látara àwọn ẹ̀yà káàkiri nígbà tí ẹlòmíì tó pé kú ó pa àwọn tí kú ò pa gbogbo tó sì ní pátá nọ́ọ̀tì ló wà ó délẹ̀ yorùbá tó ikú òpamọ́ ìrònú tó ní sọ́wọ́ ò lè bàmọ́ náà ló padà pa ìyẹn ń kọ́ gbogbo tí ibòmíì ní àràúsá ní ilẹ̀ yorùbá ló wà ní gbogbo gbèsè ayé ẹ̀ ìbẹ̀rù pé kú ó pa àwọn ó kú ó pa àwọn sá lọ ikú òpamọ́ kò lè ní àtẹ̀sí kankan mọ́ ní gbogbo tó ní láyé ìrònú náà ló padà pa kápọ̀ wá sàn àwọn tó kópa mo á fẹ́ yorùbá sọ wípé àwa àwa yorùbá yìí àdá ẹ dákun bẹ́ẹ̀ náà yóò àwa yorùbá yìí àdá síra wa akóyèrè àwa púpọ̀ jù à ara wa sóòótọ́ ẹ̀ dáhùn tí ọmọ sọ bẹ́ẹ̀ ni tí mo sọ fún ẹlẹ́ni ni ẹ̀mọ́ ń sọ tí yóò ń

inú pàtó jẹ́ pé wọn wá fẹ́rẹ́ yà mí àwa láì fẹ́rẹ́ yà mí jù bàbá sọ pé kán máa lọ tí wọ́n sì lọ lóòótọ́ ẹ̀yìn bò ní ẹ̀mọ̀ lọ tó kà wá ara wa tí ètò ìdílé àwùjọ ti tòrò kò lè tòrò tí ò bá tẹ́sìn tí ò bá síbẹ̀ ọlọ́run in fact ó tún láìpẹ́ ìpínlẹ̀ kò ní wà burú kìjì kó tó di bá rọ̀gbọ́n dá sí ata àti tòmátò àkọ́kọ́ jẹ ọba ńlá yàná ata àti tìmọ́ lásán wà láyà rẹpẹtẹ yẹ ọkọ̀kọ́ jẹ wá òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín torí èmi ò mọ nǹkan kan tá a ní báyìí pẹ́pẹ́ ariwo ogun ariwo ogun sáà ní gbogbo gbà ìsìláàmù kò fẹ́ sógun o tẹ bá kojú ọ̀tá ẹjọ́ sí tó bá di kúláàsì ni kò pèpè sógun àdátà ló pèpè sí sáàdì ìdílé àátúnso lẹ́nu rọ̀ lónìí ìgbà míì dákùn mọ̀ tẹ̀síwájú lórí ẹ̀ tá a bá practice Islam àwùjọ àlàáfà yẹn ó pọ̀ àwùjọ ó tòrò púpọ̀ ó tó bí ewé mẹ́rin àbí márùn-ún gan sí ilé mẹ́nu gbà àbí lọ lórí wípé kí ó jẹ́ sókí káfíńdé pàtàkì jùlọ wá àti tá gbogbo tí ó bí àlàáfíà àtọ̀kùnbalẹ̀ jẹ́pà náà ká sọ́dọ̀ ìbádà fún ara wa àwọn wa rí sí àánú ọlọ́run àti ọlọ́run wa lórí ẹ̀ ìjọba wa náà ti ń pèjọba wa lé wa lórí ẹ̀jẹ̀ àmọ́ ìbẹ̀ lọ́wọ́ fún wọn ìjọba dáa ni ó burú ni ẹnìkan ni ó tàjẹ àwọn kan ni ó tàjẹ ìjọba kámọ́ ìbẹ̀ lọ́wọ́ fún wọn kọ́lọ́n jọ ràn ọlọ́run láti darí wa gba bèrè ogun tí wọ́n gbé tẹ̀sìn kọ́lọ́n bá sùn wọn lọ́kàn tẹ̀sìn ó lékè gbogbo náà ló gbọdọ̀ lólùsí lọ́hùn tọ́lọ̀ máa ń bá sọ̀rọ̀ ẹ̀sìn ó tó àdúgbò àwọn ọdún mọ́ ológun tẹ̀sí ọlọ́mọ ọ̀rọ̀ wọn lọ́kàn gbogbo tó lè domi àlàáfíà àwùjọ rú táàfin lọ́wọ́ bá dán sí ọlọ́mọ mọ́ta bá dẹ́kun ẹ̀ àti tóbi ọlọ́mọ bá fi bẹ subhanaka Allahumma wa bihamdik, la ilaha